أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونعوذ بالله من سرور أنفسنا ومن سيئات أعمالنا من يهدي الله فلا مضل له وما يضلل فلا هادي له واشهد ان لا اله الا الله واشهد ان محمدا عبد ورسوله صلى الله عليه وسلم ونصلي ونسلم على اشرف المرسلين وعلى اله واصحابه اجمعين وبه نستعين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين اهدنا صراط المستقيم آمين ada ọpẹ́ fọ́lọ́run alhamdulillah adúgbò fọ́lọ́run alhamdulillah alhamdulillah rabbil alamin atọrọ ìkẹ́ àti gẹfà nábi sallallahu alaihi wasallam àti fún àwọn ará rẹ̀ àtàwọn sọ̀hábà àti fún gbogbo ẹmbá tẹ̀lé pẹ̀lú dáadáa adúgbọ́fọ́lọ́run yí pé ọlọ́run yí ká tẹ̀síwájú nínú sẹ́ tiẹ̀ nínú ramadana yìí àtẹ̀ntílẹ̀ ẹ̀ súnmọ́ àtẹ̀ntílẹ̀ ẹ̀ jìnà ọlọ́run ṣe wíwá ń lọ́rùn èyí sì jẹ́ àpẹẹrẹ fún ọjọ́ ọ̀la wa. àwọn oníkẹ́ ó ìyẹn ìmọ̀ provide ọmọdé fi mọ̀ nípa ààyè ọ̀rọ̀ pé gbólóhùn yìí ààyè tó wà rèé eléyìí ààyè tó wà rèé ní ọ̀dọ̀ wọn wọ́n ní àwọn àpẹẹrẹ tá a fi mọ̀ ààyè kọ̀ọ̀kan pé àyè yìí àyè rọ́fò ni èyí násìbò ni eléyìí ń kọ́ khafdu ni pẹ̀lú ìmà tí èyàn bá kà èyàn fi máa fi dáàmà ìpé bàtẹ́ ìtì jẹ́ ipò fa'il àsìkérọ́fù ni ìtìbá ń bẹ̀ ń bẹ̀ ó jẹ́ kílàmìtà fi wá dàmà bóyá kaba dọ́mọ̀ ń bẹ̀ kaba lífù ń bẹ̀ kaba wáwù ń bẹ̀ àbí kaba núùnù ń bẹ̀ wọ́n sọ pé àyè yìí o àyè rọ́fù ni àmàmì fi dàmà ní dọ́mọ̀ yìí tàbí alifu tàbí nǹkan míì ìmọ̀ rí eré ìtànṣe iṣẹ́ yìí yá mọ̀ yí pé ó dàbí àmì tá a fi mọ̀ pé ọ̀la súnmọ́ kódà fún wa yóò wọ́n ní jímọ̀ tí ó dáa alamisi láti mọ̀ bọ́rọ̀ ìdábá fẹ́ dáa àpẹẹrẹ ní ó ṣáájú bí ìbá sì ní í dá àpẹẹrẹ ní ọ̀sáájú akásẹ̀ ẹ̀dá lè mọ́mọ́ ó lè mọ́mọ́ nípa ìlẹ̀ múyàn máa rí sí olóore ṣe lásìkò tó yẹ kó ṣe àánú ọlọ́run ti wà fún nìyẹn ọlọ́run kì jẹ́rú gbé ọ̀lá ọ̀dànù èèyàn fẹ́ sọ̀rọ̀ ọlọ́run ó sọ. So èyàn fẹ́ lọ gbọ́rọ̀ ọlọ́run ó rí gbọ́ ọfẹ́ rẹ̀ bípọ̀ ó yòrò pọ̀ ọfẹ́ ṣiṣẹ́ olóore ọlọ́run yọ̀ǹda àti bí ṣe kó máa palẹ̀ mọ́ ibi tí ọ̀rẹ́ ó dé sí kọ́ máa palẹ̀ rẹ̀ mọ́ amúdápẹ́dàkejì ní ṣẹlẹ̀ ẹsẹ́rú ó fẹ́ ṣe kò rí ṣe àbọ̀ nǹkan ò tiẹ̀ lérò àti ṣe kó náà máa gbára dílẹ̀. tẹ̀jìrì ní òmùrù bí àṣìbá bílẹ̀ ìlẹ̀lú tẹ̀jìrì ní òmùrù aláàmà bó ṣe rí nìyẹn ọ̀rọ̀ náà tó fi ẹ̀kọ́ yẹn wípé gbogbo ọ̀rọ̀ ẹ̀dá tẹ́jìrìlẹ̀ òmòrò bí àsìbá bí ń gbìyànbá kí ó sókè tọ́lọ̀ ní kùránì òye èèyàn tọrọ ànábì bá ń yéèyàn lẹ́sẹ̀ mọ́ wá gbọ́ àwọn nǹkan kan tí wọ́n fi kọ́ wa lẹ́kọ̀ọ́ níbẹ̀rẹ̀ kéwù lẹ́sẹ̀ mọ́ wá gbọ́ yé sí ní ọ̀ àpò lẹ́nu tí wọ́n pè sí yàn lẹ́nu nìkan àwọn bẹ́ẹ̀ kí èèyàn dà fà mo máa plant kéwù sí lẹ́nu ni bí wọ́n ṣe máa gbin irúgbìn yẹn wọ́n gbìn sí lẹ́nu èyí tí a gbìn sí lẹ́nu ni ó mọ̀ kọ́kọ́ wíkì iná kìí di àfáà ọ̀rọ̀ àwọn àfáà ní sì ń sọ lọ́wọ́ tó bá wá pẹ́ tí wọn ò yé gbìn sí lẹ́nu tó náà ò sì gbẹnu sá tó náà ò sì yé tọ̀ tí ń tọ́ ètí á gbìn sí lẹ́nu tí ẹ̀ náà mọ̀ wá dé díẹ̀díẹ̀ lára bẹ́ẹ̀ yóò wá dà fà ní òfin ṣe ẹ má fẹ́ jẹ́ àfà nínú àwọn àmì tá a fi mọ̀ pé yóò dà fà ni pé kò ní jìnnà sáwọn àfà kò ní jìnnà sí wọn yóò máa so mọ́ wọn ẹ wo orin yìí èèyàn ti máa kọ́ tipẹ́tipẹ́ àmágbọ̀yé rẹ̀ ò létí ìdè. tẹ̀jìrì ni umuru bí àsìbábì làá ìlànà. ni umuru gbogbo ọ̀rọ̀ máa lọ yóò máa bọ̀ bí àsìbábí ọ̀rọ̀ máa bọ̀ yọ́ máa bọ̀ díẹ̀ díẹ̀ bí àsìbábí àwọn okùnfà kan ní ni ọ máa pẹ̀lú ọ̀rọ̀ jáde ni ọ máa pẹ̀lú ọ̀rọ̀ bọ̀ níjọ ọmọ bá ti ń rá kòrò tọmọ ti ń rá kòrò làwọn eléyìí ó ti máa mọ̀ yí pé ọmọ eléyìí ó súnmọ́ kó jẹ́ báyìí bí àsìbábí làhá ìlàlú àwọn okùnfà tí ọ máa bí ṣe ń ṣẹlẹ̀ yẹn ìlálù ni àwọn ìdí kan ní ń fà á ìtorí kan ní ń jẹ́ kí nǹkan wọn ṣẹlẹ̀ bí àsìbá bí ń là á ìlàlú okùnfà dédé wà ẹ̀gbọ́n yorùbá lọ́mọ tí ó bá gásàmú kékeré ní ó ti máa jẹnu ṣámúṣámú yóò jẹnu nít kò ní máa jẹnu dẹnulẹ̀ kò ní máa dẹ̀tẹ̀ sílẹ̀ ẹ̀rí àwọn ẹlẹ́kọ̀ọ́ ní tọ́mọ bá ń béèrè ọmọ kékeré bá ń béèrè pé bá mi kí leléyìí má mi kí leléyìí wọ́n ní ẹ máa sọ fún nǹkan báyìí ẹ má jẹ́ ẹlẹ́gọ̀ọ́ o hmm. kí leléyìí ẹ sọ pé nǹkan báyìí kí leléyìí ẹ pé nǹkan báyìí ẹ má jàjúmọ́ ẹ má sì pé ìdákejì fún ọmọ mi ń bẹ tí bá wá ń gbọ́n bọ̀ ntọ́ wá ti mà yóò tún wá máa béèrè lọ́wọ́ ọmọ mẹ́ẹ̀ ọmọ kan máa lànà màmá òun gbé kalẹ̀ yóò tún wá ní kílé léyìí ìyá má gọ́ o má jẹ lẹ́gọ̀ọ́ pé sọ fún pé amala tó ṣúgà ni má sọ bẹ́ẹ̀ pé amala náà ni amala tó yáyì tó pọ́ máa yẹ ti ń gbọ́n ọfẹ́ kí màmá òun fẹ́ sẹ́ tó ń fẹ́ tó ń béèrè ọmọ bẹ́ẹ̀ ó fẹ́ kó fi múlẹ̀ ìyá náà wá fẹ́ dá pé sọ́ọ̀mù kọ́kà ni ah, ah. ó fẹ́ jẹ kà kún ẹ̀sì tó jẹ tẹ́lẹ̀ ìyá ọ̀dẹ̀ fẹ́ fún lọ́kà wọ́n wá tún ní kí màmá mi kílẹ̀ lẹ́yìn ẹ sọ pé àmàlà ni àmàlà ni ẹ má torí pé ẹ̀fẹ́ fún lọ́kà jẹ kẹ wá pè ní nǹkan ọpọlọ rẹ̀ ń sẹ́nu núbọ̀ nìyẹn bí a sì bá bí làá ìlàlú ọmọ eléyìn ni ó gbọ́nù ọmọ eléyìn ni ó lè máa kakíw lákàyànjú kàwé lákàyànjú nìyẹn bí a sì bá bí làá ìlàlú tẹ́sìrì òhun wà láàmà ọ̀dà ọlọ́run nígbà àwọn sábàbí wá ń ṣáájú ni yóò wà lórí forí sọ ntọ́lọ́mba kọ fún ẹrú pé gbogbo ẹnìkan kan wá ipá tá ń ta jẹ́lẹ̀ níyì sábàbí ẹ̀ ti ṣáájú fún wa lánàá ah. ah, mm-hmm. ó dàgbà ń sá ń ìgbà yẹn kẹ́ẹ̀tì kẹ́ẹ̀tì wá mójútó ìjọ́jẹ́ tí ń kọsẹ́ ló yẹ ti mójútó ọmọ tí sì ń kọsẹ́ olóògùn tí a máa ń ṣe sí tí òfin ní kọsẹ́ ma. ìwòdánilẹ́kọ̀ọ́ yìí ní ń bẹ lọ́dọ̀ àwọn àlùfáà kọbalikọ́lá kọjá gúnlẹ̀ ayọ̀ ìta kìdébẹ̀ ní wípé bá a sí ráyè wá yìí a fẹ́ wá àráyè wá yìí àpẹẹrẹ pọ́lọ̀ ọ̀dà nìyẹn tí ọba ti níjọ́lọ̀ ọ̀dà kò ní yọ̀ǹda fún yàn ni kì í sọba táà máa ṣe é sọ́dọ̀ rẹ̀ tí yọ́ wà jẹ rúgbé rárá o ọ̀yà ní lè ṣe ni kódà bẹ́rú bá ń dà lánìyàn nǹkan tọ́lọ̀hún ò ṣe tá àti ṣe fún kò sí lè jẹ́ oríṣẹ́ adúgbẹ́fọ́lọ́hún o الحمد لله níbi rọmọdánà tí yóò pè mẹ́tàlá lálẹ́ tílẹ̀ bá sùn yìí níbi tí ó ti hàn ẹlòmíì lémọ̀dé kò lè dátọ̀ mọ́ ẹni bá ẹni bá aago méjìlá òun tí ń rógo aago méjìlá yóò lọ ká bì kan bí ìjọ ká ni <laughs> okoṣù mẹ́fà tí rọmọdánà ó lè láyárú wọn ti máa já kalẹ̀ tí kìíní tó ń bọ̀ kìíní tó ń bọ̀ láìsẹ̀ tó lóyún làwá sì ń gbà lára wá ń yá là ń wá ń sọ̀rọ̀ ọlọ́run làwá ń gbọ́rọ̀ ọlọ́run yìí mi kọ́mọ̀tàn mọ́ yìí ìjọba dá méjì pọ́bọ́sí fúrì èyí ọmọ wá wò pé à ah, oh. àbótí tán ni má tán má ti lọ ọlọ́run jájèrè bẹ́ẹ̀dẹ́lẹ̀ o gbogbo àwa lọ́kùnrin àwọn ìyá lóbìnrin ẹ̀rọ̀nsánú wa o kẹ́ẹ̀ lọ́sán kẹ́ẹ̀ lòru kẹlọ́sán kẹlòrú kẹlà àlìjánà olúwa mi kẹlà àlìjánà olúwa mi kẹlọ́sán kẹlòrú kẹlà àlìjánà olúwa mi kẹlà àlìjánà olúwa mi. àbánlé ọlọ́run jẹ́ àbánlé. àmín. ibi ìnọ́sànúwádé ibi tó sànúwádé yìí irú wà sí ìtawà ń gbọ́rẹ̀ àgbọ́wà sí onílù àgbọ́wà sí onílù ọ̀rọ̀ àwọn àfáàlẹ̀ Yorùbá ọ̀tọ̀dúà ó tó àdúrà kọlọ́bá ní sàánú wọn ibi ọ̀rọ̀ wọn dédú ọ̀rọ̀ àwọn míì ibi ó dédú ó tó lépè ya Rabbi lánà ni o ó tó sépè fún yàn pé báyìí àwọn àfáà sí dà yìí ayé rẹ̀ dà bẹ́ẹ̀ ah, ó ti tó bẹ́ẹ̀ ó ti débẹ̀ dúró nígbà bá wa ń gbọ́ sáǹdì tẹ́ ń gbọ́ ìlú tẹ́rù kí bọ́yá ògbésèrè ní bẹ́ẹ̀ gbogbo nǹkan àlù ní òpè síbẹ̀ tí ó kì dọ́dọ́ tọ́lẹ́gbẹ́ alukùránì ni wọ́n máa fi ṣe orí ibẹ̀ kéw ni wọ́n máa wá kà ń bẹ̀ àwọn yìí náà sì lọ lé kéw rí ìmí ìpẹ́ lé kéw nù wọn ẹ̀rù bí wọ́n bàjá ọlọ́run ò bá ní sànú wọn o. wọn ò sì mọ bí ò dá wọn níjọ wèrè bá mọ̀ pé wọn ò gbádùn ní ọ̀sán wèrè tó máa bú ẹni tí bá tún lóògùn fún pé ìwọ náà ni ó lò ìwọ wèrè ṣe ìwọ ni ó lò òun tó ń gbádùn tó ń ti di ránṣẹ́ ọlọ́run ọ̀pọ̀ wèrè máa pè ránṣẹ́ ọlọ́run tó pé rí mà ń rí àjànú ni ọ̀rọ̀ wa àjànú rò pé màlẹ́kà ni àjànú ọmọ ọjọ́ ó sì ń jó ìròdùn máa sàánú ẹni tí ń wò wípé ìwọ gẹ́gẹ́ ló gbádùn ìwọ gẹ́gẹ́ lo oògùn àlìjẹ̀nà ni ó gbáná mú ọlọ́run ò bá ní jẹ́ wọ́n gbádùn òun àmín jẹ́ wọ́n yí àwọn ilé kọ̀dá báwọn jẹ́ kí wọ́n rí pé àwọn àfáà tí àwọn bá tí wọ́n fi ìmọ̀ ìkalẹ̀ ńlẹ̀ Yorùbá báyìí kí wọ́n lò ó bí wọ́n bá lò kò ní kùn kankan mọ́ sí i kí làwọn ilé ìfẹ́ fi ilẹ̀ báyìí obìnrin do nílù ọkùnrin do nílù nínú rédíò tẹlifíṣàn ijó ni àjọfẹ́ kú àbà ìmáàni wo la fẹ́ rí mú bí èyí báyìí ìbẹ̀rù ọlọ́run o ni àwọn èèyàn fẹ́ gbọ́n bí ijó ọlọ́run o gbogbo tí jágbàrá sí ibú mọ́jọba wa náà o àmìnà náà kù sí ọlọ́run tó wá sí o àmìnà la hawla wala quwwata illa billah ayàtà kàlánà tẹ̀sílẹ̀ láfẹ́ kà yìí láwa káyà kò kù ní agbára ọlọ́run àwa bẹ̀rẹ̀ ètò tá a kéde lánàá yẹn fún wa ìyẹn ni amradul qulubi wa ilajuha àrùn tí máa sọkàn àtìtọ́jú ẹ̀ àmáfò níyanjú tafsiri ta kàlánà àyà ta kàlánà tafsiri rẹ̀ àti àyà tó kù tá a fi parí suratu al-an'am àbá parí ẹ̀tà láti wá bọ́ sí súrátù mi kọ́lọ́n tó já gúnlẹ̀ ayọ̀ tó tafsir al-bayan a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim at-tafsir wal bayan ya'muru Allah ta'ala nabiyahu sallallahu alayhi wa sallama sayyidal mursalina an yukhbira bima an'ama Allah alayhi من الهداية إلى صراطه المستقيم الذي لا اعوجاج فيه ولا انحراف وهو ملة أبي إبراهيم الخليل عليه السلام ọlọ́run pa òjíṣẹ́ láṣẹ sallallahu alaihi wasallam ọba Allah ọba ta'ala ọ ń pa anábì rẹ̀ láṣẹ anábì rẹ̀ wo ni tó jẹ́ tó jẹ́ sayyidal mursalin lórí gbogbo àwọn ànábì ọlọ́run wípé kọ́ máa fún àwọn èèyàn ní ìròyìn ọlọ́run má ṣe dẹ̀kùn fún mi kí n dẹ̀kùn náà ìmọ̀nàmọ́ni ìmọ̀nàárò èwo lọ́rùbọ lójú ọ̀nà ọlọ́run mọ́ ni ojú ọ̀nà ọlọ́run èyí tó dúró dáadáa ni. kí láàmì kó dó dáadáa àìmọ̀ síwọ́gun ọ̀gùn bẹ̀ náà mọ̀ ní wọ̀lá ilẹ̀ ìra kò sí pé èèyàn máa tọ̀nà ẹ lọ yọkàn dédé lẹ́ẹ̀kan náà lèyàn bá kábàárẹ̀ ń kótó kọ̀mọ̀ sí kò sí pé èèyàn padà sẹ́yìn yọba rẹ̀ ní tọkọjú síbi pé ń bọ̀ tẹ́lẹ̀ irú ẹ̀sìn wo wá ní òun náà ní irú ẹ̀sìn bàbá rẹ̀ tí í ṣe bàbá rẹ̀ Ibrahim tó jẹ́ Khalilullah ayé ọlọ́run aleyhisalaam wọ́n pè anabiwa Ibrahim wọ́n pè ní bàbá anabiwa Muhammad sallallahu alayhi wa sallam lẹ́yìn tí àìmọye bàbá làwọn láàrin àìmọye bàbá bàbá bàbá bàbá bàbá ni ó làwọn láàrin àmọ́ wọn àpè ní jádùú jádò jádò fanabi wọn fi bàbá bàbá wọn ní bàbá rẹ̀ gangan rí ìyẹn alẹ́ ìyẹn máa di ọmọ bàbá kan ìyẹn máa di ọmọ bàbá rẹ̀ kọlọ́n sí gbogbo wa ní bàbá dáadáa amina gbogbo ọmọ tó bá fẹ́ ṣoríire láyé ní ọ̀wọ̀ náà kọ́ dọmọ ń tọ̀ nípa gidi bàbá dáadáa yóò pa bàbá rẹ̀ tì láàrin anábì Ibrahim alaihissalam àwọn bàbá kan bẹ tó là láàrin tí ò sí sí anábì mọ́ nígbà táwọn jẹ́ lẹ́bọ ọlọ́run ò sọ pé bàbá rẹ̀ ní mọ́ ó ti kọjá ń bẹ̀ yẹn ó ti jábẹ̀ yẹn dùn nìyẹn bí wọ́n ṣe já bàbá bú náà dáalẹ́ nìyẹn ọlọ́mọ sí já bàbá bú àwa náà ká sì ṣe ra wa ń bàbá rẹ̀ fọmọ wa kọmọmọ lọ jáwa jùlẹ̀ kan yìí babó ń baba tó bá dá ní ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ mọ́ yóò jẹ́ kí wọ́n gbàgbé ìtàn bàbá àti gangan nípa àwọn ọlọ́run ṣàánú wa o ọlọ́wà ní wà náàbì sọ fún ara yẹ ya ayyọ rọ̀súlù lè náà sì kọ́ tí bá tẹ́ ní gbogbo ara yí pátápátá kọ́ nínú àwọn tá a wà sọ fún àwọn ni àwọn tí a wá jọ jáde láàrin wọn ìwà àmọ́ gbogbo ayé lára ọ sí wípé ìnàrọ́bì àrùṣádà ni lámọ́lẹ̀ wà ń dèrè fún wa pé ọba tèmi fọ́nà mọ̀ mí wọ̀wọ̀n fákọ́ ni ìlà tọ̀rí kí ni mústẹ̀kì mi là ìwàjà fi ó lẹ̀ fi mí ṣe kò ń gẹ́ ọ̀nà kan tí ò ní wọ́gun wọ̀gun náà náà lẹ̀sìn tó dúró dédé ọ̀nà tí mú ní sórí rí ayé tí mú ní sórí alìkìyàmà ìtọ́fà náà ní wípé ọ̀nà náà dúró pẹ̀lú òdodo òdodo ló gbé ọ̀nà náà dúró gbogbo ìdóòdó bá ti wà ń bẹ̀ ìdó ẹni ọ̀nà náà ìpìlẹ̀ rẹ̀ fẹsẹ̀ múlẹ̀ ìtójó rí bẹ́ẹ̀ náà lòdodo òdodo òdodo ẹjẹ́ àṣọ òdodo ká lè nísìnyí ẹjẹ́ àṣọ òdodo ká tún wá ṣe òdodo ká lè bá gbádùn bọ́dọ̀dọ̀ tí wọ́n kókòrò tó ẹjẹ́ àṣọ tó bá kàráǹgídá tó bá di pápá láti yán káwá sọ nǹkan míì lẹ́yìn òdodo ẹ̀já dákẹ́ kúkú dákẹ́ ẹ̀gbọ́n mọ̀ tánàbí fún wa sallallahu alaihi wasallam إن وما يؤمن بالله واليوم الآخر كان يؤمن بالله واليوم الآخر فليكل خيرا فليكل خيرا أو ليصمت ẹ má fẹ́ lọ́rùn rẹ̀ tó fẹ́ láyé tó fẹ́ lọ́rùn rí òdodo ní ọmọ sọ ò tó òdodo ní jẹ́ kọ́ìrà máa sọ òdodo ọwá di pé fúdíkà bí kejì má sọ míì wá dákẹ́ auliyesmut dákẹ́ má sọ nǹkan míì ẹ̀rí kọ́lọ̀ ọrọ̀ òdòdó fún wa wọ́wọ́lì mọ́rọ́dù fi munajati Allahi ta'ala hìdínà siratal mustaqima a sì pé ìtí ń bẹ lábẹ́ ìbáwa sọ̀rọ̀ ọlọ́run ìmísí ọlọ́run tí a máa ń ṣe láti sọ fọ́ a máa ọlá sọ̀rọ̀ yóò sì máa gbọ́ ketekete ìtí ń bẹ lábẹ́ rẹ̀ nìyẹn lámọ́ sọ pé ìdínà sọ́rọ́tọ̀lẹ̀ mùsùtẹ̀kímà nígbà mẹ́tàdínlógún lójúmọ́ ó kéré tán 17 times sabuata asara kúlẹ̀yà ọ̀ ẹ̀mẹ́tàdínlógún lójúmọ́ tàbá kaná fìlà mọ́ rákà mẹ́tàdínlógún ní bẹ́ẹ̀ nù ọ̀rọ̀ ojúmọ́ gbogbo ẹ̀ láàwí ilẹ̀ pé ìdínà sírọ́tọ̀ ìtẹ̀kì bá ṣe sọ gẹ́gẹ́ lọ́dọ̀ tí wá yẹ ló ti dọ́dọ̀ rẹ̀ ìsì máa ń ṣiṣẹ́ ní alẹ́ àná tí mò ń sọ̀rọ̀ yìí alẹ́ àná tòní hada yọmọ sábtì òní à sábtì yọ sátidé tí àná jẹ́ jímọ̀ yìí lálẹ́ lánàá mo sì wà ní lórí ọ̀rọ̀ kan ní ìgbésẹ̀ kí n kà gbé ẹsẹ̀ kan báyìí ọkàn mi pé ṣe yìí ìkan pé mọ́ sí mo sì sọ fọ́lọ̀ pé ìdínà sí lọ́pẹ̀lẹ̀ mr k èyí tí mo padà wá ṣe kò lógínà tẹ́lẹ̀tẹ́lẹ̀ ní ọkà ṣùgbọ́n mo sọ fọ́lọ̀ pé fọ̀nàmà mi o torí pé n tó jẹ́ ó jìnà ní pé mo rò pé tí n bá ṣe é yóò ní wàhálà díẹ̀ inú tí ìsì láìkì wàhálà yẹn wọ́n kà sọ pé mo ṣe dìde sókè báyìí kí n dásẹ̀ lé ibi ọ̀rọ̀ yẹn mo ní ipò sísọ́ sínú lẹ́sẹ̀kẹsẹ̀ èyí tó dẹ̀ jìnà dẹ̀ súnmọ́ nínú lójú lọ́dẹ̀ súnmọ́ pé yóò lè mú wàhálà díẹ̀ lọ́wọ́ èyí tó wá súnmọ́ yẹn tí wọ́n wá ṣe yẹn wàhálà tí mo wá rò pé ó mo wá kò wá sí kankan bẹ̀. Allahu Akbar èmi mo sì rò pé yóò tún wá pé tí abẹ́ dáwọ́ léléyìí yóò gbàsìkò kò ní yá bí eléyìí olówó á yá jù ìsì máa gbàsìkò wọ́n á wò pé ah, ọlọ́run mọ̀ ṣàánú àwa mùsùlùmí o mo sì bọ́ sọ̀rọ̀ ní ìsìn lẹ́sẹ̀kẹsẹ̀ ó sì dá mi lóhùn ìdínà sírọ́tàlì mùsùlùmí jẹ́ mẹ́tí bá se ní ọ̀rọ̀ jama ọlọ́run ṣàánú wa púpọ̀ alhamdulillah ẹni tí bá ń tí ọlọ́run bá ń sàánú lábala kópọ̀ ọlọ́run kọ́mọ dáhùn lójú ẹsẹ̀ yóò gbọ́yé pé kò sí ní tó súnmọ́ ẹ̀dá tó ọlọ́run tí ìwọ ẹnìkan bá jókòó tímọ́tímọ́ báyìí bóyá ìwọ àtọ̀rẹ́ rẹ ìwọ àtìyàwó rẹ ẹjọ́ jókòó pọ̀ ẹgbẹ́ yìí sì ń kẹ̀gbẹ́ ọ̀rọ̀ kan wá bẹ́ẹ̀lẹ̀ ó sì níbi ìtọ́sọ́nà ẹni ó súnmọ́ yẹn ò lè fọ̀nà mọ́ ọ tó ọba àlékè ọláhùn ìní ọba kọ̀ pé ìdínà sí rọ́fẹ̀rẹ̀ mùsùlùmí kò tó dá alẹ̀ fẹ́ tí bẹ̀lẹ́gbẹ̀ rẹ̀ pé èwo ni a ṣe sọfọ́lọ̀ náà fọ̀nà mọ́ mi o lọ́dọ̀ wà tó ń tì sọ́nà ọlọ́run mọ́sà máa dá wa lóhùn ńlá fi ń pariwo la fi ń pariwo yí pé ká wà ní orí àkútí táàfì máa gbádùn ọlọ́run táàfì máa gbádùn ọlọ́run tí yóò máa yá ọba ìmọ̀ tó ọmọdún bá dúró kí làkútí ọ̀ ń máa ká jìnà sẹ́bọ ni ẹni bá ń ṣe kánú ẹbọ yóò sì bọ́ lọ ń jìnà ni àmọ́ tí yóò bá sẹ́bọ mọ́ ẹ̀ sì máa fi lójú ẹsẹ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ yóò sì máa dà ọlọ́run ní àwọn afáǹtọ̀ sí ní wàhùwà millatu Ibrahim al-Khalil ẹ̀sìn táwà fi rí gbogbo tá sọ náà ní ẹ̀sìn ànábì Ibrahim tí ṣe Khalil faltazimuhu falitasi mọ́ọ̀hù ẹ̀dùn nímọ̀ ẹ̀dìmọ́. lìkọ́wùnì ìkànnà máa ìlànà àjẹmí ìyànníwá ìṣíríkì wà bọ̀lálá ìlà dínì lè hàk. níta fi yẹn ẹ̀dìmọ́ ni pé ó nìkan anabi ibrahim yìí ó sẹ́rí kò bí gbogbo tí jẹ́ ìran ẹ̀bọ àníwá ẹ̀gbọ́n kan àníwá ìṣíríkì àṣẹbọ́pọ̀ ẹ̀bọ́pọ̀ yẹn mọ́ ẹ̀bọ ahọ́n bẹ́ẹ̀ tí a ń fa wọn ṣẹbọ ẹbọ ọkàn wà ẹbọ ọwọ́ wà ẹbọ ẹsẹ̀ wà ẹbọ ojú wà gbogbo ọ̀rọ̀ ẹbọ yìí ni a jìnà sí a jìnà sí báyìí lábàgbádùn a bá jìnà sí gbogbo ọ̀rọ̀ ẹbọ ní gbogbo ọ̀nà tá a bá gbà kápá tàbí jìnà sẹ́bọ ọ̀rẹ́ wa ọ̀rẹ́ wa oró ọ̀tá wa orogo ọ̀tá wa dáràn ọ̀rẹ́ wa róore ọ̀tá rógo tó bá jẹ́ dípọ́ lọ́nbá lè sàánúyàn dídí pé kò jìnà sí gbogbo ohun tí jẹ́ rìn lọ́nbá ìsàánúyàn àbí ẹ̀bọ̀dágbájá bó ṣe rántí wa òun nítorí pàwọ̀ ọ̀sẹ̀ rárá yóò sì máa gbádùn bí tó wà yóò sì máa rórí bí tó wà bó ṣe rántí wa tó fẹ́ràn àwa yìí àwọn àfáà ní tí etí èèyàn bá ń já káwó káwó sẹ́sìn wọn pé inú ìgbàgbọ́ Yorùbá ni pé tẹ́kọ̀tù ní bá ń já wọ́n ń dákọ̀ èèyàn dáadáa nù tẹ́kọ̀ sì ní bá ń já wọ́n ń dákọ̀ èèyàn dáadáa nì mufanakali ń bẹ bí tiẹ̀ bá ń já ìwádìí sọ pé ìwádìí fi rinlẹ̀ nítòótọ́ wípé nǹkan kan ń ṣẹlẹ̀ sí ọ nítòótọ́ ni ìwádìí náà fẹsẹ̀ rìn lẹ̀ wọ́n ní kí wọ́n sọ pé Allahumma dakiri ní ma dakara ni bi khayr o se kuku báyìí. alahumma dakirni. ma dakara ni bi khayr. ma dakara ni bi khayr. o sọ fún da alahumma dakiri alahumma dakiri. alahumma dakiri ma dakara ni bi khayr. alahumma dakiri ma dakara ni bi khayr. ọwọ àṣìbáyìí síbẹ̀ ó fi kàbẹ̀. a dojú rẹ̀ kó etí báyìí. kìtìwá báyìí. Ah ọ̀rẹ́ dárúkọ ẹni lọ́nà tó da tí ẹ sì ń da ọ̀rẹ́ jèrè lára wa nìyẹn ọ̀tá dáàkọ wa lọ́nà tí ò da tí ẹ sì ń ta á mọ́lé tọ̀tá bá nìyẹn àmọ́ ń tó òfin lè sọ́ra rẹ̀ dà bẹ́ẹ̀ ní kọ́ bọ́lọ̀ ń dó tán yányán ọwáyé pé òun ló tí ọmọ gbìjà rẹ̀ ìbọ́lọ̀ ń dó okọ́rọ̀ lọ́tán nìyẹn máa wá sún fàlàlà. Ma bá tiẹ̀ lọ bẹ́sù bá ti wá ń gbé nǹkan wá bá ọ wá ní nǹkan bú máa dànù lọ́ba tán má lọ ń bẹ̀ yẹn ìwọ kọ́ ibi ọba lọ lóore àmọ́ tíyàn bá ti lè mẹ́bọ mẹ́rù ọ̀tá rẹ ti sọ síìdì kẹ́tọ́ wọn ó ti tàn la afẹ́fẹ́ ni wọ́n náà fẹ́ kọ́ ọ máa kọ́ máa dààmú kó máa fọ́ bó ṣe gbídọ̀ wà yẹn lẹ́ẹ̀kẹsẹ̀ onífọ́dẹ̀ dé bàbá tí ì mà ebi lè yìnbó ṣe dáàbì jẹ dáàbì gbọ́ yé gbogbo ẹni tẹ́ ń bẹ́ ilẹ̀ kí n kankan bá kó. ansẹ̀ tí ni o ẹlẹ́mì ní méjì. kò ní wáyà ẹ sì bọ́ bẹ́ẹ̀ nísìnyí ẹ bá fi pè yẹn yín tí ń bẹ lẹ́kọ̀ọ́ yọ máa gbọ́ yín nísìnyí. bí ẹni bọ́ wà lẹ́gbẹ̀ẹ́ yín amẹ́ríkà ń gbọ́ yín nìsín saudi ń gbọ́ yín nìsín ohun tẹ́yìn ń sọ yóò máa gbọ́ ketekete tí ìbúwa lè ṣe bẹ́yẹn sínú afẹ́fẹ́ afẹ́fẹ́ ń tọ́lọ̀ ń safẹ́fẹ́ fún nìyẹn tẹ́ má pérí ẹ̀ láì dáa níbi tó o bá wà yóò kàn ẹ́ la àfikọ́ wọ́n náà gbára ẹ̀ kalẹ̀ kí nẹ́tíwọ́ọ̀kì bú sí fún ẹ ó ti pẹ́ ta ti máa ń sọ nípa ògùn yìí pé ẹni bá fi nǹkan sílé ní nǹkan ogun ṣúgà ló kó sílé yẹn èrè ọ̀tọ̀pẹ́ ẹ̀ ń kó ṣúgà sílé kò ní ẹ̀dẹ̀nà sísẹ̀ rẹ̀ kò ní rẹ́ sí èrà yọ́gbà lẹ́jọ́ èrà bí èrà ń bẹ méjì mú gbọ́ àṣẹ ọlọ́run tó fi sáwọn lára ni pé wọ́n máa gbọ́ òórùn tí ń bẹ ó kéré tán mẹ́rin mẹ́fà ní ma ń gbọ́ ohun dídí gaba wa nígbà wọ́n lọ́dá wọn kò lè dá wọn fún ìyà wọ́n jẹun wọ́n arápálá débẹ̀ bó ni wọ́n ṣe wá perí rẹ láì tí o bá lọ bọ́lọ̀ ń dúró tọ́wọ́ àmọ́ fẹ́ perí rẹ ó pàdé ẹlòmíì yóò dẹ̀fẹ́ máa sálọ by system tẹ́fẹ́ máa sálọ fún ọ wọ́n mọ̀ òjá kí a ní ṣe bọ́ alágbájá tí bẹ́ tí ń tún tàdí ẹ̀ tún fojú pamọ́ ìyá kìyìn ó ti pàdé nǹkan lára rẹ ni ó dá kan tí ọ̀dá sí ọ oorun tí ọ̀dá sí ọ nǹkan ṣe lẹ́sẹ̀kẹsẹ̀ yàrá kọ yóò kú ọ̀rọ̀ lágbára tó bá wọn mímọ́tọ́ ọmọ pọn ganda ní sàánú ẹ̀ bẹ́ẹ̀ lọ pa gbogbo wọn náà wọn rántí púpà ètò ti ṣe sẹ́yìn tó máa gbáyé lálàáfíà bó bá dé àlàáfíà bó tí ì dé ọmọ gbádùn àbí àkọọ́lẹ̀ lórí ẹ̀dá ó ti kò ntá ní ntá jẹ ọlọ́run ti parí ẹ̀ sílẹ̀ àmọ́ bó ní jàgàjàgà ò ṣe ní dúwa lọ́wọ́ rẹ̀ ìta kọ́ọ̀lẹ̀ fún ọ mọ́ bóò ni àwọn tó dì mọ́ lára kò sí ní sọ́dí tó ní débẹ̀ àbí tó ní débẹ̀ bọ̀rọ̀ àbí ẹ̀mọ́ débẹ̀ láíláí ìwọ bọ́lọ̀ ń ló mọ́kànjú lọ́wọ́ pọ̀lọ́n níta kọmọ́ ó dè wá bọ̀ wọ́n ní kádàrá lówó kádàrá lọ máa kádàrá ní máa kàfẹ́rú láyé gbogbo ẹni a bá ti kádàrá ọ̀kan bẹ̀ máa gbogbo ọ̀nà yóò tí ó gbà ó fi rí fún ọlọ́run ní ọ̀fọ̀ wẹ́ẹ̀lẹ́ fún ọlọ́run ní ọ̀fọ̀ gbàgbọ́ ọlọ́ni ọ̀sọ̀ pé máa lọ báyìí máa lọ báyìí máa lọ báhùn ó sì rí bẹ̀ já sóore àmọ́ ẹni tí ó júwe rẹ̀ tí ó júwe rẹ̀ sóore lọ́kọ̀ yìí sí yìí ẹ̀dá kan òrìnà mé ọdún lórí òrìnà ó ní nìkẹ́nìkan ó fà á ọwá jápá kúrò ẹni tí ó fà ẹni wọ́n fà ń kúrò ńlẹ̀ ọ̀nà express ló dẹ̀ ń lọ ọ̀nà àkòtò ní lọ ẹmọ̀ kó sẹ́rẹ̀ ẹni yẹn ẹjẹ́ àjùwọ́ ẹjẹ́ àjùwọ́ jìsẹ̀ ẹlẹ̀ fọba tí ń fà wá ẹni ọlọ́mbà lè fún ní àsìkí túbá nípa ẹbọ yóò fẹ́ sí àdúà sí i ọkọ̀ máa sun falala àdáwọ̀ máa lọ lápàtò lápàsìkò ní kàn ọ́ ẹ̀dí àdàbẹ̀ pé ò sínú ayé ọmọ abetí gbọ́ huhu àmọ́ ń gbà wo ńgbà bá sìn lẹ́yìn ẹbọ tọkàn ẹbọ tinú ọkàn ká máa fọkàn sẹ́bọ ká máa fọkàn sẹ́bọ tó lè sìn lẹ́yìn ẹ̀ kí àwọn ẹbọ tí wọ́n ti gbìn kalẹ̀ dè wá ńlẹ̀ Yorùbá kọ́ mọ̀ máa dì mẹ́mì wa mọ́ pé ọ̀ ń lọ ọkàn dédé kọ́sẹ̀ ọ̀tún kọ́ á bọ́sẹ̀ pé hàn yìí múra sí ni ọ̀hún ọ̀dà ọ̀sẹ̀ bọ́ nìyẹn o. bàbá ń lé kọ́ ọkọ́ sẹ́ òsì kọ́ ọmọ rúra àti padà á lé àbíkọ́ ti mọ̀ pé náà kìíní ti ẹ tọba ilé pàdé ọkùnrin lọ́nà tọba ilé pàdé ọkùnrin lọ́nà ìjọun bóyá lọ́ọ́ ta ẹbọ ọkàn nìyẹn à ó fi ó kù dànù ní ó fi gbóló ńlá kọ́yẹ́rà ìlà kọ́yìrùkà wàlá tọ́yìrà ìlà tọ́yìrùkà wàlá ìlà kẹ́yìrùkà ó kù dànù ẹ̀bá ń lọ ń tiẹ̀ nìyẹn ẹ̀wọ́ látàkọ̀ kọ́ ọ lójú ìmúdí akọ́ ọ lójú yẹn èsì tẹ́ gbèsè táà lọ́kà máa èsì ní máa gbé wá ẹ̀ka fífà lójú láti lè fàṣẹ lójú báyìí kò sí wàhálà bó ti fàṣẹ lójú yẹn. ó tíra rẹ̀ wò ni tí ọkà bá lè gbà pé ah kíní tún dé lónìí wàhálà tún dé ah, ah, wàhálà dé náà nìyẹn. ó dé. àmọ́ kọ́ ọ lójú oníyà ah, ìyá jẹ olùsí kíní tó dé. aláàmọ̀lá kọ́ìrà ìlà kọ́ìrù kọ̀wàlà tọ́ìrà ìlà tọ́ìrù kọ̀wàlà ìlà gọ́ìrù lọ́ba ni yáwó onóòwò pé olùsí ó ti ti basẹ́ jẹ́. ọjà ah kíní tún ó dé náà nù ibi ọ̀rọ̀ tó nípa dé nípa àlá anábì ìlàmọ́lẹ̀ fún apẹ́ kò lè tó yẹ kò lè tó yẹ èṣù ló pé tí ọ̀dá wá mẹ́ta lálá aláòjú mẹ́ta lọ anábì lẹ́mbà láláre alátọ́lọ́ nìyẹn tílẹ̀ bá máa rọ síta sọ rẹ gbẹmọ̀ra mo kọ́lé tuntun lójú oorun mo lọ fún dídè rí o tí ó bọ̀ fáńbà kúpa o mo ṣe ìyàwó lójú àlá lójú àlá gbogbo ìyàwó obìnrin ló ń tún lọ ilé ọkọ gbogbo àwọn ìta sọ yìí lọ́dọ̀ Yorùbá òbí ní a máa fa sí o. Ah. ẹ má lóhun lálà lójú òun gbéyàwó ọ̀rọ̀ pé ọbẹ̀ kú nìyẹn o lè jẹ́ ọ̀lọ́ bẹ́ẹ̀ ẹ má lálà dáadáa tẹ́pẹ́tẹ́ olójú òun wáṣẹ́ lè fáìn tó dáa anábìlá làtọ̀ nìyẹn sọ fọ́rẹ́ rẹ anábì hmm. ní yọ́sẹ̀ lé ọ lé ọ ọ rí ọmú ah. lè ah. ní yọ nẹ́nẹ̀ ń dúẹ lójú olówó tajídáyé kò ní ìdí à ń sáré kiri òṣù lọ́dẹ́rú bẹ́ẹ̀ drama lásán ni ṣe tí ó tí ó fẹ́ bí ó sì aláwọ̀ ìní àwúsù bí kàmí sáàrì mara àìtò fi mà náà ní àyẹ̀ dúró ní fi dúnì ọ̀lẹ̀ àkọ̀rọ̀ tuétué máa sún ẹlúwàrà lọ́kọ̀ sí kankan má lè rọ síta ló bá tán má rọ síta má rọ síta fọ́ọ̀dọ́ ilẹ̀ ó tún mọ́ tún sọ pé ọmọ lẹ́làkàlà èmi e, ikọ́ mi ò lẹ́làkàlà ẹ̀rọ ọlọ́nkan wọ́n fowó ránṣẹ́ sí láti tó jìnà láti amẹ́ríkà lọ́dún náà ló bá lálà pé òun lówó lójú omi wọ́n sì sọnù Yorùbá wípé ẹ bá ń kàwé lójú oorun kàáró ojú ayé nìyẹn ń bẹ́lẹ̀ Yorùbá báwọn pé ọ̀n lójú oorun fátúrù dé ọkà owó tánù wọ́n wá fi owó tó ló kọ ránṣẹ́ sí ẹni tá a wí láti amẹ́ríkà ọwọ́ alálàyé mọ́júmọ́ ibi tí a gbé ní ọlọ́gbowó lọ́ba débẹ̀ lọ́ba láwọn òrówó wọ́n lówó òde wọ́n ti sẹ́ndì ẹ̀ owó ti dé wọ́n ní òde wọ́n sọ pé maka olójú oorun rárá ti pé à anábì máa ti ní rọ́mà ní ló bá dà níyà èyí tí anábì rẹ sọ lọ́rọ̀ èyí tí yóò bá fi àìnímọ̀ sọ yìí kọ́ lọ́rọ̀ nítọ́sẹ̀rẹ̀ ni pé kí n rówó yìí tí máa ń fẹ́ lóye owó yìí ni pé bá ń dẹ́bù rẹ̀ ńgbà náà bá ń dẹ́bù rẹ̀ ọwọ́ pé yóò bá tiẹ̀ sọ tí a sọ tí anábì rẹ̀ sọ ń tọ́ sọ bá ń dẹ́bù rẹ̀ ẹ bá pọ̀ tí padà yí pé òun dé báńkì òrówó ẹni owó tí ìdé owó ọdẹ lórí à ń sìn ẹni ó ti sẹ́ndì wọ́n ti sọ fóun pé ó ti dé àkáǹtì ohun tí o ẹ padà lọ́jọ́ kejì ó ti dé báyìí lọ́jọ́ kejì wọ́n náà wọ́n òrówó sẹ́ <laughs> ẹ ó ní òlé àfà ẹ má wọ̀rí owó ti sẹ́ndì òbí ní ìsìn tí a bí ọ̀dà kama fún yín lówó ọlọ́run fẹ́ kọ́ sẹ́ndì kejì ni. lọ́ba sẹ́ndì kejì. yóò dé pọ̀ nù. o. sẹ́ndì kejì àtàkọ́kọ́ àti kejì. yóò dé pọ̀ ní. ni. yóò bá ọlọ́dà ká ń wọn wọ́n níbi ìyẹn bá ọ̀pọ̀ wa ni ọlọ́lọ́run ọ̀gbẹ́ wa nìkẹ́ lọ́jẹ́ ni ọlọ́run ẹlọ́lọ́run nínú èso àwọn apá yí tàlẹ́mì náà tí ò ní wá bá ìwọ́n lọ́ máa kù dánù pé àà ntọ́lọ̀ ń sọ lòdodo ntánàbí sọ lòdodo ibi máa bọ̀ nù lẹ́yìn kàyà sọ̀rọ̀ inú nọ̀síà tí àfọ́ àwàdé náà sì ń ṣe nínú rédíò láìpẹ́ yìí ẹnìkan fún mi lábọ̀ ní ìjẹtakọ́ wípé àfọ́ àsọ pé béèyàn bá dàdà tó bá rẹ̀ ní sàárè wọ́n lẹ kó tẹ̀fẹ́ kọ́lé ni abẹ́ẹ̀kọ́ ó ní nígbà tó ń gbọ́ níbi ìrẹ́lẹ̀ tó ń sì wà ìyàwó ìṣòwò ń jábẹ́ pé òun lò lágbà láǹkù kéèyàn kó ń bára àwọn yìí èyí ó ti fẹ́ kọ́kọ́ kuná sí ayé àṣẹ yóò ṣe àkọọ́lẹ̀ ni ẹwọ ìmọ̀ ẹwọ ìmọ̀ fúnlẹ̀ eléyìí ẹjẹ́ á ní ọlọ́run nínú ọkàn nínú ọkàn nínú ọkàn kámọ́ sẹ́bọ̀ ọkàn sẹ́bọ̀ ahọ́n kámọ́ ọwọ́ ara ẹbọ ní kẹ́nìkan máa halẹ̀ kó o sì gbàgbé à ah, olórí burúkú ni wọ́n ah, bí ṣe ń halẹ̀ yẹ ah, olórí burúkú àwọn kìíní burúkú yẹ sípò ńlọlọ́run tó lè jẹ́ nǹkan kan ó sì ọ́ tọ́lọ́mọ́ nìkan ọmọ sí ọ́ ó ti ṣẹbọ nìyẹn kọ́kọ́ bẹ́ẹ̀ ló kù dánù náà abákan mo se ń wọlé lánàá tí mò ń délé labákan bá fún mi ní rò pé èèyàn àwọn kan kan kankan wọ́n sì kíní kan sáwọn kan mọ́sí mo gbọ́ ọ̀rọ̀ mo sì nígbà tí ọ̀dà pé ẹ̀yìn kásìtì wà gbígbèsẹ̀ torí pé àwọn ní mo ti kọ́kọ́ ṣe bí àfá àti gbà pé okù ti ń súnmọ́ adúlé mẹ́ta mo ṣe bó ti mo ní àwọn wo àwọn tí ò ṣe ah, àbí bàbá ẹmọ ìjàsọ bá àwọn ò torí ah, mo ní àfá ẹmọ ẹmọ lọ ẹmọ lọ ẹmọ lọ. àṣẹ òtí àtàfà òtí ìjìnà. àrùkọ yìí náà ni. ẹ wò kọ́ ìdánù jàmá sísítẹ́mù ní jàmá bí ọ̀rọ̀ tí wò ó nípa tó láyé fẹ́ẹ́ bẹ́ẹ̀ kù dánù níbẹ̀rẹ̀ rẹ̀ fẹ́ẹ́ k kẹ́ẹ̀nẹ̀kọ́ sí ìgbàkánbẹ̀ wà náà kò sí ìgbàkánbẹ̀ nìyẹn kò lẹ́yìn يصيبنا إلا ما كتب الله لنا هو ọ̀rọ̀ ọlọ́run dún kò lè bá wa láyù sí ìbánà ìlàmà kàtàbà láwùlànà tó bá kọ fún wa ní yóò wa ẹwà gbọ́ níbulẹ̀ nìkan wá wà tọ́lọ̀wọ̀n bá kọ lábú fún wa níbulú wá wà tí ó jẹ́ lábú ó ṣe wá ta ló ń tọ̀ wọ́n á ní àwọn kan àjẹ́ ni wọ́n àwọn kan àjẹ́ ni wọ́n kàrin kan tó ń jó so gbogbo rọ́kàn tí ọmọ ọbẹ̀ wọ́n dẹ̀ hún tọ́ ó dẹ̀ dá wàhálà sílẹ̀ ta ní jáde agbéni táàwà yìí la gbé dàgbà agbéni yìí láti bẹ̀rẹ̀ sí ọlọ́run agbéni táàwà yìí akéwòtán ibẹ̀ la darí wá òòsà ní bẹ níbi tẹ́ gbẹ́jọ́gọ́lọ́ kan bẹ̀ yẹn ilé òòsà ní bẹ̀ ń bẹ̀. ó káwọn ni òòsà. mọ̀lẹ̀ tí ilé kéwòdé àwọn ọmọ àbákà tí wọ́n ké mú ní ẹlọ wá ọkọ́ àti gíga ẹ̀dàwó gbogbo olówó yọjú lọ́kùnrin ó sì wọ́n yọjú pé ah, ta ní kí ní wọ́ ẹbá wo ẹbá àti wo lóòrùn ọ̀sẹ́lẹ̀ máa wo àwọn tí ẹ bá ń lò kan yọjú èmi rọ ní tí ẹ má lè fi fi rọ kalẹ̀ láyé sètáni ó lè bẹ́ẹ̀ nìsí agbóhundí alùkú fi ń sá dànù náà rèé ẹnìkan àti wa ní wọ́n ti aṣáwọ̀ ti pẹ́ wọ́n alẹ́ lọ́dún yẹn wọ́n bá wa pé à ah, wọ́n kí mú dáadáa tẹ́mù ní ah, àǹtí ẹ̀ ti jìnà à ah, ha ó ní ọmọ bí ọwọ́ yìí ni àfọ́ àtàjú ọmọ bí ọwọ́ yìí ni mo ní bó mọ́ wà ọlọ́ọ̀mọ bẹ̀ bóyá mi má bẹ wá gbé ni mọ́ wà o ọlágbé ni kọ́ ó ní àṣẹ ni àṣẹ ni ní à ń pè lágbé ni mo lágbé ni tí a kọ́ agbé ni eré lágbé ni tí a ibi àti ń ké ó ní lọ́sàn gbọ́njọ́ kan labara àwọn nǹkan tẹ́ ń pé ń sáré tẹ́ máa ń pa bí wọ́n máa ń kàlì báyìí náà ń sá kì náà ń sá náà ń sá gbàdà gbàdà mani ọmọ kí ó kí ẹ lọ wọ̀ kí náà ń ṣe ní a bá ní nǹkan kan lóore bọ́ ló ti láti san mọ̀ ọ wá ní ìlà méjì ẹyẹ ìlà méjì èèyàn ọ wá bọ́ ọ̀lẹ̀ kálukú à ń sá lọ ẹ ká lọ ara ń tọ́lọ ń bí ẹ tọ́lọ ń gbé ara sí náà nù ń má dẹ̀ débẹ̀ ọ̀yá ìwọ mú mọ́ ọyá lọ ẹmú sànáwá àti ẹ̀sùn náà wọ́n ní ẹ̀mọ̀ yí pé àǹjànú tó kó sínú tí ọ̀yẹ́ kó kó sí ọwá fẹ́ gbabí kọjá lọ́kọ̀ bábù wáyà iná ló gbé e lọ́jà bọ́ sílẹ̀ lẹ̀ yọ jàbọ́ sílẹ̀ àǹjànú náà ní ìdàkúdà yọ jàbọ́ lọ́dọ̀ tiẹ̀ ní àǹjẹ́ tó wá sí ní ayégún ń gbà parí wáàsí tán ní à ń sọ fún mi pé lábẹ́ tébù tá ti ṣe wáàsí aláǹgbá akọ aláǹgbá ń bẹ ń bẹ tá a fi parí ṣe bí ọ̀dà aláǹgbá ni èmi màá lé ọlọ́run lọ magnet lọ́sọ̀dà aláǹgbá gbogbo ìgbà tí àjẹnúbá kọlu tí ẹ̀kọ́ kọlu yóò á di àwọn tẹ́ẹ̀fì máa rí ó lè dejò ó lè bí nǹkan kàtìpẹ́ yóò ti gan mọ́ bẹ̀ aléyẹ gbéra yín kúrò nọ́dọ̀ tí ẹ̀yìn bọ́lọ̀ bá àlejò ládúró gọ́lọ̀ máa bá ọyẹn bí ọ̀rọ̀ rẹ yòókù lọ wàásù gbàlàlà bí ìkàmá lẹ̀ ń ta fọ́làfàlà késọ́lọ̀ lẹ́sẹ̀kẹsẹ̀ aya ni ọmọ ni ọmọ kí ó ní gbọ́wọ́ lé lórí bismillahirrahmanirrahim alihamdulilayi rabbil alamin fati ààrẹ òní ti kéré lẹ̀ tó bá ma fi hàn pé mo ti dá ọlọ́run nígbà pé mọ́lẹ̀ ń bẹ̀rẹ̀ ara tẹ́lẹ̀ níta bẹ́ẹ̀ kí gbogbo alùgbọ́dà kẹlẹ́ bọ́nu wàhálà nìyẹn mọ́lùwá ló kúlò ẹ̀sẹ̀ oúnjẹ ààrẹ mọ́lùwá ló kúlò bọ́ọ̀lù ní wò ní wọ́n kí àtọ̀ chelsea ni àti bákà wákàtí mẹ́ta gbórí náà ni tọ́ ó sì wo fíìmù báyìí gbogbo ara sàǹgbádùn fíìmù yẹn kámọ̀ pa ti sí ara yẹn lò nígbà bá níbi mọ́lẹ̀ kò lè já kíákíá o gbogbo ẹni tí ẹ pé transformer ń bẹ ládùúgbò wọn kò sì gbìyànjú kó fi wáyà ti ilé rẹ̀ pàdé transformer àdúgbò so kò wáyà lé rárá kò wáyà lé rárá eléyìí kí wọ́n àpéyàn múná dé tí a tẹ ara gànà tí náà tàn o yóò ṣe wà láǹtà lọ́ni. láǹtà ni ó tàn. ẹ kó òfin. àbúrò ìṣàgbébu láàmù wọn máa wá kiri yóò sì máa kó lọ ọ̀nà tó jìn tí náà wà torí kò ní nínú ilé tiẹ̀ àmọ́ téèyàn bá ní wáyà lé tí wọ́n wáyà lé rẹ̀ tó sì súnmọ́ transformer àdúgbò iná wá lọ kódà bójósù kan lè e lọ ọ̀sẹ̀ kan lè e lọ kódà bójósù kan lè e lọ níjọ́ náà bá dé iná òde ló tiẹ̀ náà. etí ń ṣẹlẹ̀ ọjẹ́ àdánwò tó kárí ni kì í ṣe pé òun nìkan ni nǹkan dá sí. wọ́n múná dé báyìí ọ̀pọ̀lọpọ̀ onóṣìpẹ́ ẹ̀yọ́ máa ẹ̀tàn náà yẹ̀ ní àti dẹ ẹ̀ ó tọ́jú ara rẹ̀ kalẹ̀ tọ́jú ara rẹ̀ kalẹ̀ là ń sọ fún ọ tẹ́sì náà ní pápátá ó ti wo wo wo wo ó tó wo ẹ kò lé sórí báráyé ṣe máa ṣe tí ìgbàbádé sí wọn lọ́nà ó sì bẹ́ẹ̀ lọ́nà eh. ó sì bẹ́ẹ̀ ó ní wá sáàmà kọjá yẹ ní kọjá yẹ rẹ̀ máa yá jí máa yá rí jẹ́jẹ́ torí tí sèdánì bá rá ọba àmọ́ tó bá jẹ́ balikiola súnmọ́ pọ̀ gidigidi ní kò mọ́ bá ní ṣe tó kama qala ta'ala ومن يرغب ومن يرغب عن ملة إبراهيم إلا من سفه نفسه ẹgbọ́n tọ́lọ̀ ọba àlekẹ́ ọlá sọ pẹ̀lú wo ta ti ń yàtò ní kẹ́lẹ́mọ̀ gbólódó ní ta ń sọ ẹgbọ́rọ́lọ́n tó iná sọ́tù bá kọ́rà ayáńtàtì ọlọ́ni wà máa yẹ́rìgà ámì láti ìbọ̀rọ̀ ìmà ìlà máa sẹ̀fì àìnà rúsa ẹnikẹ́ni tó bá gbórípò níbi ẹ̀sìn tí ìbọ̀rọ̀ ìmọ̀ mú wáyìí ẹ̀sìn kámọ̀sẹ̀bọ̀ yìí jama ẹ̀dánù na'am na'am nínú kùránì tàǹkà yìí ọlọ́run ò sọ fún wa ń bẹ bí ànábì Ibrahim sí máa kírun kò sọ fún wa akramakumullah ntẹ́rọ Ibrahim náà lọ́rọ̀ pé kò sásẹ̀bọ̀ iná ni kò sásẹ̀bọ̀ iná ni kò sásẹ̀bọ̀ iná ni bí bá ń kírun ìrún kófìrò yẹn tí bá ń gbáwẹ̀ àwẹ̀ kó fi ròyìn ẹ̀ ẹbọ iná lọ sọ pé ó gbógun tì ó gbógun tẹbọ wọ́n lè gbógun tó náà ó sì fi ànábì Ibrahim tó sáǹpù pé tó bá ń bẹ lẹ́yìn ẹnìkan tó bá ń bẹ pẹ̀lú ẹyẹ nìkan gbogbo ayé wa ń bẹ nídàkejì rẹ̀ ó sì ní ó mú ẹ̀yìn ó fi ṣe sáǹpù bẹ́ẹ̀. ọ̀sẹ̀ ah, wá ní ìwé nì lágbòólé yín ọ̀sẹ̀ ní ìwé nì nínú ìlú yín ọ̀sẹ̀ ní ìwé nì nínú ìjọ yín ọ̀sẹ̀ ní ìwé nì lórílẹ̀-èdè yín tó ti kọ ẹbọ sílẹ̀ tó ọkọ̀ ẹbọ sílẹ̀ tó ọ̀sẹ̀ bọ wọ́n gbé wá ń gbóná ògbà wọ́n gbé wá ń tútù ògbà pé rárá mi ìṣẹ́bọsẹ́ mi ìṣẹ́bọsẹ́ ó sì ọ́bí kó o ṣe ò ṣe gbogbo nǹkan dùn dáadáa fún ẹ wọ́n fi lọ ẹ pé à kó yà fa eléyìí tó ń ṣẹ bọ̀ nínú àpáàdì àbí ìgbẹ́nà. ilé ìtún sẹ́gbọ̀ gbogbo kan náà lè máa pè lẹ́bọ̀ ń ti yín ṣé ẹnu kí omi tí ọ̀rọ̀ ọmọ bíbọ̀rọ̀ kó sì gba kíní omi bàbá yẹn kó dẹ̀ lò kó dẹ̀ lóyún ṣé máa rò kí ni àní mi ìṣeṣẹ́ bọ́lọ̀ ń bá láàbìmọ̀ láyé àbìmọ̀ abẹ́lẹ̀mí tó bí kìíní okú ó bí kejì okú ìkẹta okú a máa ń kà sí ọlọ́run ìyálẹ̀dẹ́ bí ẹ̀wọ̀ ọmọ yìí mo bí ọ ní mo bí ọ ní wọ́n ó bí yan wo àti kí ni ọ gbogbo ẹ̀ tí wọ́n bẹ̀ ń bẹ̀ pátá kọ́lọ̀ fi di òun ìyá rẹ̀ gbàá kọkà ló bàbá yẹn kì í bà tì kúrú mọ̀mọ́ tí ní gbà tí má gbà lọ́yìn mo ṣe bọ́ torí jọ abá bímọ ẹ gbà pé ń tẹ́ fún wa ní ẹmọ́dé ń gbà á wọ́n ti lò ní gbà á wọ́n ti sọ bẹ́ẹ̀ náà wọ́n lò ní gbà á nígbà tí a gbọ́gbọ́ ìpín ní gbà bá kọ́ríkẹ́ mú wá mọ̀ àti ẹbá ń sọ̀rọ̀ òdodo ní ọ̀sọ̀ ìní gbà kí ni wọ́n sọ ọ́ dààmú wọ́n lọ gba wèrè mẹ́sìn. ohun tí wọ́n máa pè ọ́ náà. ẹ wọ́n lọ gba wèrè. ó sì àpè ọba ọba pè ọ́ àjọba rẹ̀ ọ́ yìn ọ́ yé yóò gbọ́ ọ́ ibi kálukú ọ̀fẹ́ yóò bù náà ní fi ń se. ti ń ṣe. ṣèrọtọrọtọ. ọ̀ká yóò bá wọn náà nígbà wípé wọn kò ti le jù ah, ní ihun tó yí ọ. Ah, ah, ní ó lè jù kò ilé tó iná sọ yìí o lọ́lọ́ ń sọ ìpín ẹni bá gbórí pò ń bẹ̀ sí Ibrahimu ẹnìkan ò ní gbórí pò ń bẹ̀ ilá máa sọ ẹni ẹ ti gọ̀ ẹni ẹ ti gọ̀ ó gọ̀ rẹ̀ ó gọ̀ rẹ̀ kílè yẹn ó ṣe fara ayé tí wọ́n fi ní bú wọ́n má ṣe nǹkan ó ṣe kọ́ gbọ́dọ̀ bà rẹ̀ dúró la máa ń sọ fún àti wọ́n máa ń sọ fún yẹn ntú mẹ́lòmíì sòfò ojú wípé kán bá bú náà lọ bóyá eh, bàbá alágbájá kú wọ́n sòfò ẹ̀ wọ́n rí pé bàbá ọbí mọ́ rí tìsàlẹ̀ kú ó sòfò ìyá rẹ̀ wọ́n rí pé ah fọmọ rí ayé tán náà sì tẹ́pẹ́ ọlọ́run sì yẹpẹrẹ tàwọn náà tọ́sẹ̀ ní pé à ní sòfò àwọn ò sòfò ṣe sí àdúrà tó kẹta náà ni dàlẹ́ yàrá yìí ti bẹ́ẹ̀ nìkan sọ̀rọ̀ lọ́dún kan pálọ̀ yìí ni foríjì yẹn ta dáadáa sí alájì dáadáa ni ó fẹ́ ìyàwó kan gbajúmọ̀ ìyàwó yẹn alájà ni ọkọ̀ náà gbajúmọ̀ alájì lọ́kọ̀ náà akramakumullah ó ti wá ní àwọn ìyàwó kan tẹ́lẹ̀ oh. tí àwọn yẹn tí ó ti túká wọ́n tó méjì ó wá padà rí obìnrin tá a wí ìfẹ́ nítòótọ́ obìnrin yẹn obìnrin Allahu akbar ní tẹwà obìnrin ni ní ti làákàyè obìnrin ni ní ti káfẹ́ràn ọkọ obìnrin ni ìyá obìnrin tẹ̀ ti di aláàjì yìí ó wá padà rí arábìnrin fẹ́ ọlọ́run wá sí ní mòró ń díyà fún ọgbọ̀n àwọn rẹ̀ àmọ́ òun fẹ́ lọ́mọge ìyàwó náà ti bímọ síbì kan lẹ́yìn tó wá fẹ́ àlàájì tá a sọ yìí kò bá bí kò tí ì bímọ wọ́n gbẹ lọ́hùn ọlọ́hùn dáhùn pa ọmọ ṣùgbọ́n ó ń fún àlàájì yìí ó ń fún ní wọ́n ń lọ bẹ́ẹ̀ wọ́n ń lọ bẹ́ẹ̀ ìgbà yá ní bàbá alájà bá kú lọ́ba kú alájídẹ̀ ti súnmọ́ wa ó ti gbọ́ pé òkú ò dá eh. arábìnrin náà mà mí hmm. ó ti mú débi dáadáa rí mọ́sọ́lẹ̀ fún gbogbo wa kábísẹ̀ kọ́ ni o máa ń gbọ́dọ̀ lásán o so aláàdì bá sọ fún yàwó ìyàwó wo yàwó tí ò fẹ́ sẹ̀ ipé bàdágbò ní sọ pé kò bó dá bó ṣe dá tó bóhùn kí ló fi wá ah wọ́n sì ní òṣòkù ìyàwó wá ní ah òun ó sòkú eléyìí o òun ó sòkú yìí o aláàjì wá wò pé kí ló lè ṣe o ọ̀làlà oníkọ́kà lọ ọba gbé lẹ́yìn wà bá mi hmm, nínú dára yìí wípé bàbá òun ti bá náà já sọ̀rọ̀ ṣùgbọ́n náà ń pé ọ̀rọ̀ yìí àlàájá sáà náà ń fẹ́ sọ alájì wá bá rojọ́ fún mi hmm. alájì ní tí ń rò tálàjì à ń rò ní wípé inú gbogbo ọmọ bàbá wọn dẹ̀bí mọ díẹ̀ tí gbogbo ọmọ bàbá wọn alájì àníkà ló lọ́n fún ní àsìkò díẹ̀ wípé ó ti wá lọ sọ láàrin àwọn ẹbí nígbàtí wọ́n péjọ wípé bò láwọn sì ṣe wọ́n sọ pé ọkọ̀ òun èso kú o pípara tí wọ́n dáhùn pé ẹ lè so kú ẹ kú ti mà gbogbo àwọn tálíkà làwọn tẹ́ ìbá ti dáńsọ́ òkú ìwé tìmọ̀ kókó ò lè dùn ọlọ́run ló sì sáyé àwọn bẹ́ẹ̀ kò sì túmọ̀ ìpínpá àwọn sì máa lọ láíláí rè kaná lè padà dá lọ́la tó bẹ́bá lẹ́sẹ̀ òkú tó ẹ̀ ti pa wọ́n tàn nìyẹn o alájìbá ní bàbá èyí e, e, e, tí wọ́n wíhun ni wọ́n jẹ́ kẹ́lájà ọ̀ dáàmú ah. wọ́n sábà rojọ́ bíi lọ́yà. Ah, akramakumullah mo ti rí àwọn náà pé àwọn náà náà náà àfá yìí ẹ̀hẹ́n máa láìlá bí ẹ̀má ti ní ń bọ̀ ẹ́ ti máa mami tó fi sí máa láìlá máa láìlá ní kásìrọ́rọ̀ máa láìlá ní máa délẹ̀ mú nítọ̀ ẹ máa dúpẹ́ fọ́lọ́ mùsùlùmí láti fa nàbí. sallallahu alayhi wa sallam. mo wá mo wá gbé nígbè pé mò ń bá ọmọdé sọ̀rọ̀ tí a bá fẹ́ dẹ̀dẹ̀ bọ́mọdé sọ̀rọ̀ tẹ́fẹ́ kọ́ gbọ́ yé ẹ má gbé bí ó ti ga jù ẹ gbé ń pẹ̀mpẹ̀kulẹ́ wọ́n bá bẹ̀rẹ̀ sí sí láwẹ́láwẹ́ láwẹ́láwẹ́ láwẹ́láwẹ́ láwẹ́láwẹ́ pé wà lájà tó ọlọ́wọ́ sànú rẹ o wàndó tiẹ̀ o wà tí ń sọ bí wọ́n ṣe sọ nìyẹn ìṣe fúngbà yẹn pé bọ́lọ̀ ṣe ṣe nìyẹn wọ́n sá ṣàdúrà fún wa gbọ́ ọlọ́run ló ní nǹkan yóò dáa yìí sọ fún ẹ ẹ̀yìn òkú ìdáa ni o kéèdáa o sórí àwọn tí ọ̀fẹ́ sáfẹ́ ìbú wọn yìí tó bá sòkú bàbá rẹ̀ tán tí ọba padà yíwọ́ aráàta ò ní kọ́kọ́ bu ọ ani ọ̀kọ́ bu ọ o pé èmi gbọ́nú èdè Yorùbá o pé ẹni bá sọ wọ́n do lórí ibú ní kọ́kọ́ fi bu wọn o májèwọ́n kó bá ọ. sọ gbọ́ alájà. alájà májèwọ́n kó bá ọ ẹ̀yìn alájì tí ń jàre hmm. wànà ọgán wọn ṣẹ́rẹ́ yìí tàbá gbé ìyá ìsí primary láfi bá sọ̀rọ̀ kábẹ̀yìn sọ̀rọ̀ ń bá sọ̀rọ̀ ọmọ secondary tọ́rọ yìí ń gbọ́ wá ju ìyá yìí lọ ẹ̀yin ẹmọ́ kò bára ti ẹmọ́ kò bára yìí ẹmọ́ sì tanra yìí nígbàtí ẹ bá làájà mu làájà fẹ́ yìí o àlàájà náà ẹ fi káà gbé wọn lọ gbé wọn bọ̀ wọ́n rí pé táwọn bá fẹ́ wu yín wọ́n rí pé ẹ ṣe fi hàn. musa balaji sọ̀rọ̀ náà ní dédé tiwọn náà nígbà láwọn gbọ́ wọ́n tún nú ọ̀rọ̀ wọ́n tún jù sí mi pé ẹ àbàbá bí ìbá sí báyìí nǹkan fẹ́ pípò ẹnu àdúrà táwọn ó ṣe yẹ ìyẹn ilé àwọn tí se ṣe oúnjẹ táwọn ó jẹ ẹni wọ́n sásò fún àwọn àṣe oúnjẹ yẹ pátá àwọn òsè kankan bẹ́ẹ̀ o àwọn kàkó lọ àwọn kàfà lè gbà àwọn lóúnjẹ ńkọ́ mo ní à pákéjì nù ẹ̀ẹ̀sẹ̀ dáná báhùn kẹ́ẹ̀sẹ̀ yẹ báhùn ní wọ́n bá ń bò òkè ìbàdàn kẹwàá ti lè yígbé lọ kẹ́ẹ̀sẹ̀ òkè ìbàdàn kọ́ kẹlọmọ ha ń bẹ̀ ìyàn se ń tí ọ̀dá ẹ̀ ń bá ha ń jẹ ẹ̀yìn ilẹ̀ kóyọ̀ sí yẹn ẹ̀ má dọ̀gbọ́n sọlọ́hún tẹ́gbọ́ nígbà kí ni wọ́n náà gbọ́ àṣé wọn ò gbọ́ wọn ò gbọ́ ní lọ mo wá wà ní jímọ̀ tọ́tẹ̀lé náwó yẹn wọ́n ṣe náwó sátidé àbí sannde jímọ̀ tó wá tẹ̀lé mo wà ní jímọ̀ làgbájí lọ́dọ̀ bàbá ní kọ́ọ̀lù ọkọ̀ wọlé gbogbo mọ́ wà mo ní mọ̀ ń bẹ ní jímọ̀ mo fẹ́ afẹ́ kí jímọ̀ wọ́n ní jímọ̀ abo mo ní agbájé a ah, wọ́n náà débẹ̀ tán wọ́n sì wọ́n bó bí ma ó lè jẹ́ sí ní ẹ̀mọ̀ tó ní ọ̀sán mi dáadáa ìyẹn dáadáa làlájì ọlọ́mà ń kẹ̀ tó wọn sí láyé mọ́ àmì dáadáa ni wọ́n olówó ni wọ́n gbajúmọ̀ ni wọ́n àmọ́ tí n bá ní kí wọ́n bá mi fi ọkọ̀ gbé àwọn ẹlẹ́yà tí wọ́n bá sádà bí tí wọ́n ní bá ń fọkọ̀ gbá àwọn ẹlẹ́yà wọ́n máa pe àwọn ẹlẹ́yà níyà wa bí ọmọ wọ́n máa sira bí ọmọ kéwù wọ́n gbìyàn débẹ̀ wọ́n dà wọn síbẹ̀ wọ́n béèrè pé ń lẹ́fẹ́ kúrò kí wọ́n á gbé yín padà. Allahu akbar. tí ní wọ́n bá déjọ jímọ̀ gẹ̀ẹ́jì wọ́n mẹ́ hẹlẹ́hẹlẹ́ dé tẹ́sí wọ́n ní wàhálà dé bàbá wọ́n kí ló dé wọ́n ní ń tẹ́ wí àwọn ògbọ́ alájá ògbà ṣùgbọ́n táwọn ṣe ni pé àwọn á ṣe gbogbo oúnjẹ àwọn á gbé lọ sọ́hùn nǹkankan obìnrin yìí ọmọ kan ṣoṣo náà ló bí láyé ọkùnrin ni fẹ́lómi sọ́kọ̀ bí ọkọ̀ àkọ́kọ́ ọyọ kan náà ló bí ẹyọ kan ọkọjá gèdè wọn á ní òun lọ sọ wípé bàbá àwọn wà kiri ó sì ń bàbá rẹ̀ kódà bàbá rẹ̀ ní sọ́ọ̀tì ńláńlá ń lùbàdà yìí mádàkọ sọ́ọ̀tì ẹ̀ ní sí ẹ̀ mà kàṣà pé bàbá àwọn òun ti invite bàbá àwọn yóò wà fúdi eléyìí òun ẹran tó bá fẹ́sì fún bàbá àwọn òun lè tó ó jẹ gbà láti wá pé alájà sá pẹ̀ràn wọ́n sí nǹkan kan wọ́n ṣùgbọ́n báyìí bá ṣe ń mi sọ̀rọ̀ yìí bá ṣe bá mi sọ̀rọ̀ báyìí báyìí báyìí báyìí ọmọ ẹ ti bọ́ ọrùn báyìí o ó ti báàlì kí a mọ̀ wọ́n ní nǹkan ká kí lálẹ́ àná náà ni ó dẹ̀ lọ bẹ́ẹ̀ ó sì sòkú òkú bàbá màmá rẹ̀ ó gbàlejò èmi ń kọ́ alájà wa ń dá kú sí rí tọ́ọ̀ wọ́n wá bá sọ̀rọ̀ kò gbọ́ mo níbo lọ́wọ́ wọ́n ní bẹ́ẹ̀ ń lé wọn tí wọ́n ti sòkú mo ní ẹ̀ ń ń bẹ̀ ababọ́ta àti ababagé babọ́nu ọkọ̀ bá fọ́n bẹ̀ ha nígbà débẹ̀ ń dájú dára wà sí yá wọ́n dájú dára ẹ mọ̀ náà tí ní ìsìn alájá wọ́n ní ọ̀jẹun láti àná ah, ah, oúnjẹ bó ẹ̀pọ̀ ẹ̀kọ́ sóró ẹgbẹ́ wa tàṣà kókó wọ́n bá gbèdé mu ní alájá yá rẹ̀ sì ń bẹ́ńlẹ̀ mu ní yajú máa kú báyà ìtìmẹ̀lẹ̀ ọkọ̀ gbọ́rọ̀ tó mú kókó ṣé ìkìlọ̀ fún ẹ gbogbo ẹyẹ ìyá rẹ̀ òkú ló sì dára o ó dẹ̀ gbọ́ sétí gbogbo ẹ̀yin tẹ́ ẹjọ́ sòkú tẹ̀yìn ọ̀gbọ́ pópó ọ̀dà kò lè yọyẹ fẹ́ yìí ó ń gbọ́ o alájà yájú ẹ̀ máa mú kọ́ àbíkẹ́yìn ẹ̀kú ah! lẹ́rọ̀ ọ̀rọ̀ mú kí ni táà sọ fún ọtí rẹ̀ tàbí wàrá tí kọ́mílà ṣẹ̀rọ ìkókó mẹ́mí ẹ̀rọ mọ́ wá sí wá ẹ wá àwọn àfá ẹ súnmọ́ wọn tí ò ní tàn yìí ẹ máa máa gbọ́n tí wọ́n bá bá yín sọ ọ̀rọ̀ sọ̀rọ̀ ẹ̀ mo ní ọlọ́run ọba ò ní gbà kí àfá kan bẹ́ẹ̀ nìkan sòdodo kọ́mọ wà á gbọ́ ọlọ́run ní wá gbà kọ́mọ wá sọ lẹ́tà pé ń máa wí tání ìsìtá wí kí ló ṣẹlẹ̀ ń sè ah. ọlọ́run ní gbà yẹn wà láì kò ní gbà bá a ṣe ń gbọ́dọ̀ ẹ̀já lò jọmọ́ ẹ̀já lò kálíbẹ̀ káńjẹ bá wà téèyàn bá gbọ́ tí ọba lò yọ yẹyẹ fún yọ lẹ́yìn o ẹwọ́n ọlọ́dún ti sẹ́rẹ̀ lọ́dún ti dáwà gbẹ̀bàdó ti dáwà gbogbo àwọn afá àti ìṣòdodo wọn ò lè mọ́júmọ́ wọn ní súlẹ̀ nígbà bàbá wa àgbà olùgbàgbà níwò tí wọ́n síwọ́ ọsẹ́ ìkímọ̀ olùgbàgbà ẹ̀dẹ̀dàgbà ẹ̀dẹ̀dògbò kẹtó kú àwọn náà máa ṣe òdodo ń gbà náà wọn ọ̀dẹ̀ rí bá kékeré ẹtọ̀ ló bẹ̀rẹ̀ sí òdodo máa ṣe bẹ́ẹ̀ ìbámá ìbámá ṣe òdodo gbogbo ẹni tó náà kó òdodo ẹ ṣọ́ra yín ẹ yín di èyẹ sọ̀rọ̀ yín dé mà kìlẹ́ẹ̀bì sọ̀rọ̀ yín dé mà ẹ jìnà sẹ́bọ̀ tí máa bí agbo ilé yín dá tí máa bí ilé yín dá ẹ wá sọ tí ò yẹ kí wọ́n ó ṣe kí wọ́n á ṣe kò ní ìdí ìjà má bàa wọn jà kẹ́kẹ́ lọ kẹ́kẹ́ náà ni ọ̀fà ní òdodo sọ̀rọ̀ pé ẹ má jà á bẹ́ẹ̀ yẹn ẹ má gbé egun ìmá egun yóò dáa ó lẹ́yìn o mo rò ó fẹ́ sẹ́yìn yóò dáa. ekuru bàbá tó lóko tí mi ẹgbẹ́ yìí tẹ́lágbé egun kan ń bá ìnà tó lóko tó lóko ara bí pé egun tó lóko jù ń bá ìdà tí eh, a bá ní ẹ wọ́n sí fún yín lásàmẹ́ǹtì gbogbo yín lẹ́gbà tí wọ́n pé ta là kọ́kọ́ ẹ̀kọ́ dákọ̀ egun egun tó lágbára jù nìbàdàn ṣùgbọ́n bàbá tí wọ́n jókòó tì wáyìí àwọn bàbá wọn ni wọ́n lé egun ọlọ́run ẹ̀yàn anyị anyị. mọ́lẹ̀ jáde nínú ìdílé yẹn àwọn bàbá ń náà wọ́n kàn fi ìdíkà bí kejì wọ́n kàn fi kọ́ ọ́ pé àwọn ò láìkì ẹ̀ àwọn ò tí o àwọn ò láìkì ẹ̀ wọ́n á kọ́ sílé wọn ẹ̀rú tí wọ́n máa múlógún wọ́n lọ sí na wọ́n gbà pé ah sẹ́ẹ̀fọ́ àwọn tàbí wọn ni ah, ẹ máa mú ẹjẹ́ máa ẹ̀pìn a ní a ń gbé gúta wí a máa gẹ́gẹ́ bí ìfóore fún olóore pàjíwá dìde lé rẹ̀ agbóolé sagbóolé náà sì ni yóò àbórí wá balẹ̀ ń bẹ̀ pẹ́pà ni àwọn mọ̀kànlá ni wọ́n ní yóò àbó balẹ̀ ń bẹ̀ wọ́n dẹ̀ sí lálejò kó tó máa lọ ẹni ìwé àgbàdàn àmọ́ bàbá ìmáàmù lókè ọ̀fà kárí bàbá pẹ́ ọwọ́ bàbá ń di ìkan tẹ̀ wọ́n káàsà wọ́n gbọ̀n wọn bí àdá wọ́n padà sílé wọ́n gbé sí ọlọ́run padà sílé léegun ìbá tún wá bí ṣe wá ọwọ́ àjùbà <laughs> ọlọ́run lọ́dún rẹ̀ ìjọ náà ah. ní bá yọ àdá pé láyé nígbà wa àwọn bàbá ní à ipò àwọn ní àwọn bàbá àwọn ní ẹ̀bùn wọn níjọ́ ònà ọwọ́ ń dúpẹ́ ní ìyá ọ̀pọ̀ dúpẹ́ ń bí náà ní à níbo níbi ìyẹ́ wa ti dé gbogbo ọmọ àgbẹ̀rẹ̀ kàkà tí bẹ́ẹ̀ lè kéjọ náà yàdá ẹni orí yọ orí padà pé à eégún náà olóòlù ni olóòlù rèé lólùbá họ wọ́n ti àbọ̀ wọn sáfò ọlọ́run tó ní wọ́n bò wọn agboolé wọn ní ìbádà àbágbóolé ló ń ṣe dání sí ẹlọ́wọ́ bẹ̀ kò sí fi tọrọ àjẹgẹdẹ gbàbẹ̀ kọjá àjẹgẹdẹ bá ti kó bá sí ní sí lọ́wọ́ bẹ̀ ọ̀rùn orí bẹ̀ ṣe rí ilé ahoro ni tọ́ ibi àtú eléyìí lẹ́yìn ọlọ́run bàbá rí kà sí àmín ẹjá lọ sí àyà kan tó kù ká fi káàdì sóra yìí lẹ̀ àyà tó parí sóràtò Al-An'am gbogbo ẹ̀ntẹ́ ìfẹ́ntẹ́ sí ilé ìní ẹjá sẹ́dá alhamdulillah alhamdulillah ojú wa láti bẹ̀rẹ̀ sóra yìí àzọ́lọ́sọ̀tò pé a parí ẹ̀ náà lórí lójú wa ẹ̀ dáadáa ni alhamdulillah ọpẹ́ ni fọ́lọ́un ọ̀sẹ̀jú wa alhamdulillah aya tí ó parí ẹ̀ ni wọ́n kà yìí gbogbo ajé náà sì wà náà ni yóò kà alhamdulillah bismillah a'udhu billahi minash shaitonir rajim bismillahir rahmanir rahim وهو الذي جعلكم خلائف لأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم وهو الذي جعلكم خلائف الأرض مرحبا ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم ورفع بعضكم ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم gbogbo adára gbé lọ́wọ́ àtàwà tá a gbé lọ́wọ́ nù sẹ́ẹ̀tì náà tẹ́sì ma bí wọ́n ṣe wá kùránì ibẹ̀ bóyá sẹ́ẹ̀tì rẹ̀ andrẹ́ndì rẹ̀ bóyá kò sì ní kùránì lórí ah, ah, lọ́gbà application rẹ̀ sí o àǹfààní pé tẹ́ bí ẹ̀wùdí bá kú ṣe nǹkan tí wọ́n fa burú bọnú ẹ̀ orin yóò kú jẹ́ fáwa ẹ bá rí iṣẹ́ tà ń fi 100 ṣe lórí mímọ̀ a ìyẹ́mọ̀ pé tí tóbi ọlọ́run ti kọjá bá mo ti gbé mújídù tàbí mújàmù nìsìn pé kí n gbé tra a ilẹ̀ ta sí pápápá ni orí ilẹ̀ lẹ́ti wo túnmọ̀ tẹ́ bá fẹ́ wo sí pápápá gbogbo mújàmù níbẹ̀ lórí ẹ̀ wọ́n kò síbẹ̀ ni ìjẹ́jẹ̀ máa sí sí sí sí ẹ pápápá èdè tó ń gbótọ̀ fẹ́ wà náà ló fi kíákíá ọlọ́run ran ìsìn ìlọ́wọ́ púpọ̀ èyí tẹ́ bá gbé kùránì lọ́wọ́ tẹ́sí tó ní lórí sẹ́ẹ̀tì yìí ẹjá jọ fi dúpẹ́ fọ́lọ́run kájọ ké èmi ó ké ní ìsìn tí n bá ti ké tán international ó wà á ké tó bá ti wá ké tán gbogbo jama á wà panupọ̀ á tún wá ké. Hmm. intanọ́sánà wà lídì wa lórí èyí o àmọ́ ẹjẹ́ mi ó kéta ẹ má bà mí kéte mi o. àbá yìí ṣe sùúrù. intanọ́sánà náà ó sì kéte ẹ̀ náà yóò kéde lẹ́bi ṣe é ké àjọ bẹ̀rẹ̀ omi òun àṣáájú wa àjọ wa kéde lẹ̀ bàbá rẹ̀ lè àtúgbè lọ́wọ́ tó ọmọ kéwú èyí tí fi jẹ́ kéjẹ tí ọmọ kéwú lọ nìyẹn yọpọ̀ kọmọ wà lákọọ́lẹ̀ pé ọdún tí wọ́n parí súrọ́tò alíà ní àmì ní àgbéni ni ah. ẹ bá wọn kí ó náà tí ò sì mú kwani lọ́wọ́ tẹ́kọ̀ ní ni òwárí kwani mú lọ́wọ́ oh. máa tẹ̀lé wa okú máa kí ara ti ń wúyọ náà máa wí ẹ tẹ̀lé wa èmi fẹ́ kéte mi nìyẹ o farabalẹ̀ a'udhu billahi minash shaitanir rajim bismillahir rahmanir rahim وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعدكم فوق بعد درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم وهو الذي جعلكم خلائف الأرض ورفع بعضكم فوق بعض درجات ليبلوكم فيما آتاكم إن ربك سريع العقاب وإنه لغفور رحيم أها wa ya kápánukọ̀ wá sí bismillahir rahmanir rahim bismillahir rahmanir rahim aha wa huwa alladhi ja'alakum khala'ifal ard wa rafa'a ba'dakum fawqa ba'din darajat liyabluwakum fima إن ربك سريع العقاب وإنه لغفور رحيم كبير طيب دقة فلان قوة لله الحمد لله الحمد لله الحمد لله الحمد لله رب العالمين الحمد لله رب العالمين bó nínú ọlọ́run sí ní ma wá dùn sí wa kí àwọn èèyàn míì ká lè mọ̀ wípé wọ́n bẹ́ẹ̀ bìkan wọ́n á kóra wọn jọ wọ́n á ní ìjà wọn jọ máa pariwo pọ̀ kájọ máa ké pọ̀ lẹ́ẹ̀kan náà wọ́n sì lè máa jọ ké pọ̀ àjọ ń pariwo àjọ ń pariwo ayà ọlọ́run anábìyà pé máa mi bẹ́ sí ní búrúsílà yẹtùnú náà kítàbà láàyè wọ́n yẹ pẹ̀tẹ́ rasulina ó fẹ́ ìnáhùn إلى نزلت عليه سكينة وغسيت رحمة وعفته الملائكة وذكره الله في من عنده òdúdó lọ́rọ̀ anábì sallallahu alaihi wasallam anábì lẹ́nìkan àwọn kan ní kójọ sínú ilé olúwa kama wá káyé ọlọ́run bẹ̀ kama wá fi kọ́ra wọn lẹ́kọ̀ọ́ kama wá túmọ̀ rẹ̀ fúnra wọn àfi kí nǹkan mẹ́rin ṣẹlẹ̀ sí wọn àkọ́kọ́ nasalati alayhimus sakina sẹ̀kínà ọ̀sẹ̀lẹ̀ sí wọn ìfarabalẹ̀ ìfọkànbalẹ̀ ayé wọn ṣẹ̀tù ẹ̀kejì ìdẹ̀kùn ọlọ́run pè wọ́n dárúdárú ń bẹ̀ ẹ̀kẹta ọlọ́run ní òun kó mọ̀lẹ́kà sọ wọn ń bẹ̀ tí ó yípo wọn fi ẹlẹ́kẹrin tó ṣe gbogbo ọlọ́mọ wa dárúkọ àwọn náà lọ́dọ̀ àti ń bẹ lọ́dọ̀ ọlọ́run náà àwọn mọ̀kọ́rọ̀ bí náà ọlọ́mọ dárúkọ pé àwọn eléyìí tí ń pariwo èmi náà ẹ̀yin náà máa jẹ́ ń pariwo wọn fún yín ọlọ́run ti ń dárúkọ wa lọ́wọ́ nísì. alhamdulillah. ìyá àfọ̀pẹ́ fọlọ́n jama. alhamdulillah. ẹ wá wo ọwọ́ á tún wọ̀rọ̀ ọlọ́run o. E, súra yìí a fẹ́ sọ̀kalẹ̀ ọ̀rọ̀ àléfà ló fi parí ẹ̀ o àléfà lè parí ẹ̀ o akramakumullah ló sì wá bọ́ sásìkò tíjọba kan fẹ́ gbéjọba kan fúnjọba míì Allahu akbar ló fẹ́ bọ́ sásìkò tíjọba kan fẹ́ pààrọ̀ jọba yìí o nìkìlọ́sì mbẹ́mbẹ́ fàlẹ́fà yìí o ọlọ́ni wọ́n wà lẹ́dí ìjà alẹ́dí ìjà alákọ̀ọ́m kọlá ìfàlà ẹrù ọlọ́run ní òun ọlọ́run òun ọlọ́run ilò ń sí ẹ̀yìn èèyàn ní àrólé lórí ilẹ̀ wọ̀rọ̀fà àbádọ́kùn fọ́ọ̀kọ́bà àbí dẹ́rọjẹ́ ọlọ́run lòun ọlọ́run ló ń jẹ́ kí apá kan yín máa ju apá kan lọ nípò darajaati kẹ́ máa jura yín lọ olóńlòlò mọ̀mọ̀ sí bẹ́ẹ̀ eléyìí mọ kéwú èyí ọ̀mọ kéwú ìpònú síra wọn eléyìí lówó èyí ò lówó ìpònú síra wọn èyí jákọ èyí jábo ìpònú síra wọn eléyìí nípò èyí ò nípò ó lò ló ń ṣe bẹ́ẹ̀ wọ̀rọ̀fà àbádọ́kùn fọ́kọ̀bá àdé ìdàrọ̀já èmi mo jẹ́ ẹdúra yín lọ àbá ẹni tó jù ọ lọ gbọ́kọ́dà ọlọ́run ó jù ọ lọ tó bá ilé bẹ̀rẹ̀ sí máa wádìí ọ̀nà wo jù ọ lọ òun ma wá ga sí lọ ó ṣe máa padà sẹ́lẹ̀ lọ tó pọ̀ òun kó pèrè síbẹ̀ ọ̀ tí hmm. ìbá ti gba bẹ́ẹ̀ yẹn yóò nísinmi nígbà gọ́fúnà wá ń sọ̀rọ̀ lónìí ó sọ̀rọ̀ làákàì láàrin yẹn ah, ọlọ́lọ́ ní gbèyàn sípò ọlọ́lọ́ ní gbèyàn sípò ọlọ́lọ́ ló fi síbẹ̀ ó dẹ̀ sàdúrà fún ọlọ́nà ó fi síbẹ̀ ó ní oníta ló ń tàn tó lè dẹ́ni tọ́lọ̀ bá fẹ́ fi sípò lọ́wọ́ ìgbà ọlọ́run fẹ́ fà wọ́n síbẹ̀ tààrà wọn dí lọ́wọ́ ń ta wọn ọdún mẹ́jọ tẹ́ ẹ̀ ṣe rí ọdún mẹ́jọ tẹ́ ẹ̀ gbà rí ṣé ọ̀sẹ́lẹ̀ rí ọlẹ́dẹ̀ fún bọ̀ ń sọ̀rọ̀ ó ní ìṣe ní sọ̀rọ̀ Ìbàdàn náà ti bí mi náà nígbà mi sọ máa lè sóòtọ́ sí kọjá máa sídìkú ni o ọmọ yìí pé tí ọ̀tá ajímọ̀ bí tó bá jẹ́ ẹgbẹ̀rún lápèjúwe tí gbogbo ẹgbẹ̀rún bá gbọ́rọ̀ rẹ̀ lórí rédíò lónìí tí làákàyè bá wà lára wọn ọ̀tá yóò dínkù jọjọ nígbà ó ń sàwọn àlàyé kan yóò rò gbá ah, bá ti ẹ̀sẹ̀ mi ń tòótọ́ ẹ̀dá ni àìmọ́ rìn kò yọ ọmọ mi. Hmm. a ah, gbogbo ohun ń kàálẹ̀ tí ń tí ń kààlẹ̀ lórí afẹ́fẹ́ yìí tẹ́pọ̀ mọ́ àbàdàn bá léèyàn tòótọ́ ó yẹ kó nífẹ̀ẹ́ arákùnrin yìí ó tíráì tíráì abà ó ń sọ bí tọ́ bá wọn nǹkan kankan ilé rédíò nígbègbè ń sọ tí àwọn rédíò náà sì fẹ́ màjú tí ń sọ lọ pẹ́kúsẹ́ tí nìyẹn pé òun bá yẹ nǹkan báyìí ní méje méje ní nǹkan báyìí yé báyìí lọ́dà ń sìn ìgbà tó sọ pé iléeṣẹ́ rédíò aládàáni ti ń bẹ tí ọkọ̀ sọ pé tọ́tọ̀ yóò tọ́ bá bóyá bókàlá nìkan ló pè <laughs> méje ló bá ọba méje òun wá sẹ́ni pé ní twenty one ìyá ni ọ̀nà létípé ta àwọn olóòdì àwọn náà ni ọ̀nà létípé ta ti olóòyìn gan lọ́kọ̀ pé ta ti wà ní sà pé mo gbé láti méje dé ta ti wà wọ́n ń kà bẹ́ẹ̀ wọ́n ń wọn bẹ́ẹ̀ wọ́n ń kà bẹ́ẹ̀ wọ́n yọkan sọ pé ń lọ jìnnà ó ní lọ jìnnà wọ́n mọ̀ pé ń padà fún ọmọ bá nínú ọmọ ọmọ ọmọ tó pé nàíjí mà bí náà ẹjá fún òṣèlú lẹ̀ ẹfòṣèlú sílẹ̀ ẹfòṣèlú lẹ̀ sẹ́gbẹ̀kan ó gbìyànjú háwàlá gọ́pùnà wa tuntun ti ń bọ̀ kọ́lọ̀njọ́ náà orí tiẹ̀ ṣe àmín tó náà bá ṣe dáadáa báwọn bá ṣe máa sọ tiẹ̀ náà rí bẹ́ẹ̀kì mọ̀ bá tíra ìta àbá sọ ó yẹ kó náà mọ̀ wípé bó náà bá ṣe àní sọ ìgbà bọ́ sábàlá security tí wọ́n bọ́ra abala security gbogbo ara lẹ́lẹ́rìí ọwọ́ àṣèdè kan bẹ̀ ó ní báyà ní pé àwọn èèyàn ẹgbẹ́ gbàgbé ọ̀rọ̀ gbàgbé pé tàn bá gbàbì kan lọ́njọ́ ní ibòmí làwọn gbàbọ̀ kálukú wá ń sùn ní ìsìn wọ́n ń forí lẹ́sùká bọ̀ tí wọ́n ti gbàgbé wọ́n ti gbàgbé ọkà oníròyìn lára oníṣẹ́lẹ̀ kọ́ ẹ̀ tí ń bọ̀ ṣẹ́lẹ̀ kọ́ ní tẹ́tẹ́ lò yìí ó ní màá kọ́ oníkọ́kọ́ onírọ̀ bíbá ìkọ́ yẹn àgbàlagbà ní tí fi ń jẹ̀kọ́ abẹ́wé lọ́wà ọ̀rọ̀ abẹ́ afẹ́fẹ́ kọ́ yẹn ó ní tọ́lá bò dáadáa ni wọ́n ní sí yàwó ń bi kí ni ń bẹ̀ kí ló ń bẹ̀ ọlọ́run ló fún náà sáà nírú yẹn rí tẹ́lẹ̀ ni lọ́fọ̀ọ́ àbẹ́wò ní kéèyàn máa fẹ́ ẹnu dára yà ọ̀húwà muslim mú gómìnà wa tuntun tí ń bọ̀ omi tuntun sẹ́nitọ́ ẹnjìníà Ṣèyí Mákindé ah. ọlọ́mbà ní kọ máa ṣe amina sàmì àdúrà ọmọlúàbí ló fi dìbò wọlé ọmọlúàbí ló tẹ́ sílẹ̀ bí ìtẹ́ táráyé fi dìbò ládìkú fún ọlọ́mọdé ọgbà gbé ẹ̀sẹ̀ yìí bá ní kọ máa ṣe àmín ajímàbí ní èyí ṣe ní ìrànlọ́wọ́ ṣe bí kìí ṣòye ìdílé ṣebíbàdàn tí mo wà tí wọ́n bí mi sí ọ̀yọ́ ṣètì mi lọ́fẹ́ tún ṣe kí iṣẹ́ ní ìrànlọ́wọ́ kọjọ gbá làwa wà fún un. nígbà fi sọ̀rọ̀ débẹ̀ ni wípé àléfà jíjẹ ẹ gbọ́ oore tí bẹ́ńbẹ́ àtàbùkù bẹ̀ ní ìsìn ó sọ̀rọ̀ orúlà jama ẹni bá ń bú ẹnìkan tó wà lórí àléfà tó sì rí dáadáa rẹ̀ tí ọ̀sọ́ ogbin ogbinrúgbìn ni bó náà bá se tó fẹ́ bú ṣe fáwọn tiẹ̀ náà wọ́n à yẹn ìlú ọ̀nà àtọ̀kan orí náà rí ọdẹ tako wọ́n tako tiẹ̀ náà wọ́n ní sọ wọ́n tako wọ́n tako náà pè kí ló ṣe nígbà náà àárín bàlálà lọ́pọ̀lọpọ̀ ayé nílùú Ìbàdàn lọ́yọ́ state òórùn kara ńlẹ̀ òórùn kara ńlẹ̀ òórùn kara ńlẹ̀ o pàpà wò sí má ìdọ̀tí náà sí ọlọ́mbá ní kún o amínà ọlọ́mbá ní kún o sàmì àdúrà sàmì sàntóso àmì èyí tí wá ń bọ̀ iná bá ní kún náà amínà kóríṣe ẹ̀sìn ní ọgbà wápọ̀ Ṣèyí Mákindé gọ́fúnà wa ọlọ́jùlọ wọ́n jọmọ lẹ́yìn Kristi àwájẹ́rú ọlọ́run ọmọlẹ́yìn ànábì wa sallallahu alayhi wa sallama àmẹ́sìn wa sọ pé gbogbo wa náà lájọ gbáyé ẹ̀sìn wa sì kọ́ abáàsì jọ gbáyé ẹ̀sìn wa ọ̀dẹ̀ jẹ́ nìkan ń pátú láàsì wa sẹ̀sìn wa ẹ̀sìn wa wá bu ọ̀rọ̀ ó sì bu ọlá fún gbogbo ẹni tábàjọ ń gbé inú ayé a sì wá dé inú ọ̀rọ̀ táwọn wá sọ̀rọ̀ Ṣèyí Mákindé láì dá nítorí wọ́n jẹ́ Christian nígbà tí ò tí dìbò wọlé ọ̀tọ̀ nígbà tí dìbò wọlé yìí gbogbo àpọ́nlé tí ẹ̀sìn wa ní ká máa fún aṣáájú láàmà fún tàdúà tàdúà ẹlẹ́sìn wa ọdún mẹ́jọ lọ́fẹ́ sọ̀kalẹ̀ yìí lẹ́yìn ká gba iwájú ilé rẹ̀ kọjá lọ́nà lé tiwa tó bá jẹmọ́nà ọ̀bẹ̀ ọlọ́wọ̀ yà sẹ́ẹ̀sì ní bùkátà kan lọ́dọ̀ ẹ̀rí láyé ọmọjà ara burú àmì àmàbí tí ń dé ẹ̀kan mórí láyé lẹ́yìn kátàdúrà fúkọ́lọ́ fún ṣe kò túnmọ̀ sí pé ilé ẹ̀là ń lọ la fi ń sọ dáadáa tó ṣe rárá ìdélé ẹ̀ bóyá ló ti ẹ̀mà wárí ẹ̀kan mórí láyé àmọ́ bí ó wà ìsáàfà tí wọ́n lóṣèlú kí ọwá pẹtẹ nígbà tí ó dìbò ẹ̀kejì bẹ́ẹ̀ ni o gbogbo àwọn àfáà lápẹtẹ lọ dúó látàárọ̀ náà akáwọn bá wa yí pé káwa mú ní láyé àwọn àfáà òfin wọn káwa bàbá ọba làwọn àfáà èmi fẹ́ dé ọ̀dọ̀ wa lákùfò ń jọ náà mo kò ń lé bí aago mọ́kànlá àbí ago mẹ́wàsá àwọn afá àti ibú òlè níbi wọ́n gbé parí ọjọ́ èmi bá wọ́n bẹ̀ ni mọ̀bàtán ti débẹ̀ mo sì ń bọ̀ níwọ̀ lẹ́gbèrè bí ago mẹ́fà ajímọ̀bí èdè wọn ọ̀dọ̀ tó kú ń bẹ̀ ma ní ọlọ́run kí kí ó kọ́ ó dìra nù àmì ó iná kọ́ tí wọ́n gbà ọ̀nà máa lọ́wọ́ a máa bẹ́ẹ̀ délé tí a dágbéyà sílé tiwa ní ẹyọ lọ́ọ̀kan tàbáyà sílé tiwa máa wò pé sẹ́ni tí a dúlẹ̀ tààrọ́ rè yìí ọ ah. mà ṣe o ó lẹ̀rì sí wọn lálejò ó fún wọn ní five million. five million naira ló fún wọn. ó sì dá bàbá ńlá fìtínà sí wọn láàrin. Ah. kètàn lẹ rárá kètì tàn lẹ. kọ́nà bá ní ẹjọ́ ẹ̀ ni. àmì o nígbà tí wọ́n egbówó ọ̀kan ní gbogbo wọn wọ́n gbówó tí wọ́n ti pín yẹlẹyẹlẹ ń sìn wọ́n yá sí ìjọjúmọ́ ni ọlọ́bá ni ìsànú wọn kí láyé ń bẹ̀ ní wípé àléfà jíjẹ májẹ̀mú ni ara májẹ̀mú ilà wa ń ṣe yìí àléfà làwa náà ní àyè wa lórí aya wa lórí ọmọ wa lórí ọmọ kí wa lórí ìjàmọ́ wa àléfà ni wa tá a bá rí àléfà kan tó ṣe dáadáa tá a sọ̀rọ̀ ẹ̀ ní àìda kámọ́rí títí wa náà tàbádẹ̀sùn wọn táà lè sọ tẹni ìwáyìnwá tẹni búwabúwa máa mú àtẹyà àti máa mú sájọ ọlọ́run nìkan ó yìnwá ọwọ́ pàtí ẹ̀bá móríbọ́ tọ́lọ́mbásánú ti wá lọ́wọ́ tán ẹ̀ka ayà ọlọ́run وهو الذي جعلكم خلائف الأرض ọlọ́run lẹ́mi mo ṣe yín lálẹ́fà lórí ilẹ̀ ورفع بعضكم فوق بعض درجات ẹnìkan jẹ́ nìkan lẹ wá o bàbá tí ń du ipò mọ́ gbọ́tòrí o ma ń gbọ́n tọ́rọ ń fi ń fi wá so lórí àhá ẹ̀bẹ̀ ló wá kún máa àtàkùn àdánwò nípò bá fi ipò ta fún yíyẹ á fi yẹ ọwọ́ mi bọ́yọ́ òwúlà lẹ́bẹ̀ ló wá kún fí máa àtàkùn jama gbẹ̀yìn ọgọ́rùn bá gborí ipò tipátipá ni mẹ́ta fi sọ láyọ̀ wọ́n bá lọ ní jama ẹ̀rí wọn gbogbo àwọn tí wọ́n dépò lánàá ẹ̀ lè mọ̀ wọn lónìí tí wọ́n tajú àwa tí a sí ń pò lọ wọ́n dẹ̀ jù wá lọ jò ní fúrúrú àmọ́ nígbà wọ́n máa padà jábọ́ wọ́n já kanlẹ̀ gbọ̀n gbọ̀n gbọ̀n gbọ̀n ni ìfẹ́ fi pò nípò anàmọ̀bọ́ yìí rẹ̀ dá wọn ò ṣe bẹ́yìn ló fi dá wọ́n fẹ́ kú sípò ni ìgbà wọ́n sì jálọ koroko ní ìsìn ìkọ̀dán jálọ koroko jálọ koroko abba ẹni tí a ní ó ṣe sùúrù jẹ́lómi náà débẹ̀ tó bínú pọ̀ ń bẹ̀ sọ́yí pọ̀ ń bò mí wọ̀rọ̀fà àbágbàkùn fọ́kọ̀ bá dé ìdàrọjá àmìwọ̀ ọlọ́n nípo fi máa àtàkùn ọlọ́lọ́n fẹ́ fi yẹ̀ yíwò mi nípa ń tàà fún yìí ìnárọ̀ pàkàsẹ́rí olè ìkọ́ la ilaha illallah wa innahu la ghafurur rahim ọlọ́run wá ní ìnàrọ̀ bákà wà nábì ọlọ́run wà nábì sẹ̀rí ìrìkọ̀ ìyàwó yára o ìyàwó yára o òun lè níyàwó gbẹ̀má eh. lẹ́yìn wo lọ́sọ̀rọ̀ yìí lẹ́yìn tọ́tọ́ pé òun fún àwọn èèyàn nípò ọwá níyàwó yára lábẹ́gbẹ́rẹ́ tí ń bẹ nípò ẹsẹ̀ fòóré ẹ̀yìn ẹgbẹ̀rún ọlọ́run nìkan ẹbí sọ ipò bẹ́ẹ̀ sóore àti òpùyí òpùyí ńgbẹ̀ pé ẹni ó súnmọ́ àyàn jù níjọ́ ẹ bá ti sẹ̀ ẹ́ oní òdì ọ̀gá ọ̀tá nílùú ọ̀yọ́ aláàfin ọ̀yọ́ nínú àwọn àdúgbò máa ń lù fún tí wọ́n fi pè sákìyè tó fẹ́ jáde tó fẹ́ jáde pò ń lé máa lọ síta olù àwọn olù máa ń kì lọ wọ́n máa fi lù lọ wọ́n ní tọ́jú àríra tọ́jú àríra ní bá jẹ epo ẹni tọ́jà ata ẹni kò ní ọmọ pa ni bí ìtọ̀yọ́kọ́ bí ìkọ̀yọ́kọ́ tọ́jú àríran pé tọ́jú àríran ti ń bọ́ wo pé ṣé láburú ọmọ wọlé bọ̀ yóò bá sọ pé bíkú wá ẹni tó jẹpo ẹni kò ní pa ni à ọ̀yọ́kọ́ o wọ́n jẹpo rẹ wọ́n jẹta rẹ a ní ó tún pa ọ́. ó tún gbèrò látẹ̀yìn. ó rọrọ o. ó gbèrò látẹ̀yìn tó gbèrò látẹ̀yìn. àtẹ̀wọ́mọ̀. àtẹ̀wọ́mọ̀ ti gbé. bí tọ́jú àríran tọ́jú àríran bíkú bá jẹpo ẹni tọ́jà tẹ ẹni kò jẹ́ ọkọ̀ ní ìpani bí ìtọ̀rọ̀ bọ́ ọ̀yọ́ nìkan kọ́ gbogbo ayé ni jọmọ́ alibashar jẹ́ni tí ó bò ó pọ̀ lórí òdodo ó lè tara yé lọ́rùn ìrìdọ́hùn náà sì gáyà tún láàtúndìrọ̀kù láàtúndìrọ̀kù pápọ́sẹ̀ ṣe bọ́mọ nìyàn kó gé orí rẹ̀ fún ọmọ ẹ̀dẹ́ ẹgbẹ́ rẹ̀ kó tún máa gbáyé lọ pé òun gbórí rẹ̀ kó lábi tí ọlọ́run kò tún ní tí ọlọ́run ó ti sórí lọ́wọ́ ayé fún sórí ayé apá wa dà nìkan wa dà ọlọ́run ọkọ níyàwó wọ̀dà ń bá wí sọ̀gbọ́ ọ̀gá sẹ́ wọ̀dà ń bá wí sọ̀gbọ́ má wù ẹnìkan kọlu ẹnìkan má wọlọ́ọ̀bà rẹ̀ nìkan rèé ọwọ́ ayé ọnú fáìn obì inú fáìn ọlọ́run wá fi parí ayé ìpínpà iná wú wà iná owó lẹ́rọ fúrúrú rẹ̀ ọlọ́run lájá fúrúrú aláforíjì lòun rọ̀híìmù tó ń sì máa kẹni ọwọ́ bá ní dẹ́rọ̀ rẹ̀ ń parí kánbà sàfúnkù tán yányán wípé ẹ lè ṣe pò kẹ mọ́ farakọ àmọ́ tẹ ẹ bá ti sá kẹsẹ̀ mi ọlọ́run ń foríjì yìí ń dẹ̀ kẹyìn ẹ bá ti lòpò dáadáa tẹ bá ti sọ̀kalẹ̀ ń pò ẹ̀yìn ẹ̀ máa dáa fún wọn ni ọlọ́run sàwọn náà bẹ́ẹ̀. àwa fi àsìkò yìí tọrọ fún èèyàn méjì àsìkò ìtọrọ fún èèyàn méjì ní Ọ̀yọ́ state ń bí ní Ọ̀yọ́ state wá ń bí èèyàn kan ẹni àkọ́kọ́ èèyàn kan nù wá èèyàn kan èèyàn kan ní gbogbo Nàìjíríà fún gbogbo Nigeria èèyàn méjì lọ́yọ̀ state lọ́yọ̀ state bí èèyàn kan èèyàn kan fún gbogbo Nigeria ọlọ́run ò ti Nigeria ò jẹ́ èèyàn méjì ọlọ́run ò kí ti Nigeria ò jẹ́ èèyàn méjì tí wọn ọwọ́ ajẹ́ kí ti Ọ̀yọ́ state ò jẹ́ Ọ̀yọ́ state wá jẹ́ tó èèyàn méjì akọrọmọkọmọlá ẹni àkọ́kọ́ ni gọ́fúnà wa tó fẹ́ gbépò sílẹ̀ yìí gọ́fúnà alhaj isiaq sẹ́nitọ́ One thousand. 1000 1000 kọ̀tọ̀dọ̀ ajímọ̀bí lọ́dọ̀ mi dájọ́ ti dórí ipò kọ̀tọ̀dọ̀ ajímọ̀bí lọ́dọ̀ àwọn àfá wa rí látọ̀dún kẹjọ sísì yìí wípé àfá kan bẹ lágbé ní àbí lápẹtẹ ẹ bá ń fún ní 1000 àṣìrẹ́ sínú ní gọ́ọ̀mẹ́ntà òṣìrí àṣìwọ́nà rẹ̀ rí àṣìwọ́nà rẹ̀ rí àtúntàká rẹ̀ sẹ́yìn babalá àtúntàká rẹ̀ táàmà fi kiri ilé ìjọba àbí ilé táàmà kiri ilé ìjọba kí kìí ṣe wọ̀ lówó wọn tí wọ́n fún wa o wọ́n fún yẹn lówó kìí ṣe wọ o àmàwà ò ní wá ní o ṣùgbọ́n ò ní wá sí ní àwọn tó débẹ̀ lọ́lọ́run ti ń tọ́jú wa táwọn tó débẹ̀ lọ́lọ́run ti ń tọ́jú wa a máa ṣàdúà fún wa a ṣàdúà fún wa pé ajímọ̀bí fẹ́ gbépò lẹ̀ ajímọ̀bí fẹ́ gbépò sílẹ̀ ọlọ́njẹ́yìn rẹ̀ ó dáa ọlọ́njẹ́yìn rẹ̀ ó dáa ah, ajímọ̀bí kọ́ mọ́sálásí àgbàgbà gbìyìrì mọ́sálásí náà ń bẹ lókè àdóríyá náà líbátì mọ́sálásí ńlá ah, ajímọ̀bí ẹ̀yìn rẹ̀ ó dáa fún ajímọ̀bí ẹ̀yìn rẹ̀ ó dáa fún amina fún wa ní ìjáàbù ní sùkú ó gba ìjáàbù wọlé ní sùlọ́yọ̀ state ajímọ̀bí ẹ̀yìn rẹ̀ ó dáa fún ajímọ̀bí ẹ̀yìn rẹ̀ ó dáa fún amina ìjítọ́lẹ́jẹ̀ la kó ṣe amina. amina. Ah náà àwọn àwọn àwọn nǹkan míì tó ń bẹ tó ń bẹ tó ṣe fẹ́ islam tó ṣe fẹ́ islam lábẹ́nú àti níta ọlọ́wọ́ bá ní sálẹ̀ sálẹ̀ ọlọ́wọ́ ní sájúmọ̀ bí lẹ́sàn olóore fatia kọ̀ọ̀kan fatia kọ̀ọ̀kan jẹ́jẹ́ amina ìkànnì tó ń sọ lẹ́yìn tí mo tún ń gbọ́ yìí o. tó ń sọ lẹ́yìn yìí o. rẹ́tọ̀ poli. rẹ́tọ̀ poli. ìjọ ti dá poli sílẹ̀. ìjọ ti fi poli lélẹ̀. mùsùlùmí ọ̀jẹ́rí láyé. mùsùlùmí ọ̀jẹ́rí láyé. bá a ṣe jẹ ọ̀gá ní UI náà rí. bá a ṣe jẹ ọ̀gá ní bẹ́sì rí o. ó túmọ̀ bí ó fi rẹ́tọ̀ mùsùlùmí síbẹ̀ báyìí báyìí báyìí. síbẹ̀ báyìí báyìí báyìí. ẹ kò ṣe é kà tán. kò ṣe é kà tán o. èèyàn báwọn. èèyàn báwọn. gọ́fúnà wa. gọ́fúnà wa ẹnjìníà omi tuntun omi tuntun Ṣèyí Mákindé Ṣèyí Mákindé wọ́n fẹ́ tẹ́rìrù ẹrù Ọ̀yọ́ state wọ́n fẹ́ tẹ́rìrù ẹrù Ọ̀yọ́ state báyìí ọlọ́mbà ni bá wọn rú ọlọ́wọ́ ìwọ ọlọ́run bá wọn rú ọlọ́run bá wọn gbé Eh, kò ní wẹ nìkan kó dépò kọ́mọ́ fẹ́ ṣe dáadáa. kò sẹ́ni kan tó bẹ̀ dépò tí wọ́n fẹ́ ṣe dáadáa. ọlọ́njọ́ wo ni ṣe. ọlọ́njọ́ wo ni ṣe. amina. gbogbo ẹni tí tọ́lọ́wọ́ kò tí wọ́n. tọ́lọ́wọ́ kò tí wọ́n. tí wọ́n fi rí ṣe. wọ́n fi rí ṣe. banikó tí wọ́n. banikó tí wọ́n lọ. gbogbo ẹni tí ó sì wọ́n lọ́nà. sì wọ́n lọ́nà. ọjọ́ wọn dọ̀dọ̀ wọn. ọlọ́run sún wọ́n yìí. wọ́n tọ́yọ́ state ni ẹ tọ́yọ́ state méjèèjì yẹn ti nàìjíríà ti nàìjíríà bàbá wa buhari bàbá wa buhari wọ́n bẹ́ẹ̀ ní olúwa báyìí lọ́wọ́ wọ́n wà ní olúwa Baba bá ní sànú bàbá o wọ́n sànú buhari o wọ́n láṣeyọrí o wọ́n fẹ́ gbé kan sílẹ̀ tó gbé mi wọ́n fẹ́ gbé kan lẹ̀ gbé mi báyìí ọlọ́run tó ń bá wọn gbé yìí lọ bá ní gbé kejì náà bá ní gbé kejì náà lórí ìwòkúlẹ̀ ayọ̀ bàbá ní tún nàìjíríà ṣe wàhálà lọ́tún lọ́sì wọ́n ń pààyàn wọ́n ń gbéyàn wọ́n ń fọ́lé fọ́lé ìgbàgbọ́n ọ̀sùnyànná ọlọ́mọdé dọ́rọ̀ rẹ̀ ọlọ́gbàrà wọ́n náà ní nàìjíríà fọkàn balẹ̀ ọlọ́tíṣòbí rẹ̀ ọlọ́fẹ́ntò ní náà ta tí nàìjíríà gbádùn ìwọ ọlọ́run náà ni o eléyìí náà ọlọ́tíjọ́ gbádùn ọlọ́run ní kó mẹ́lẹ̀ láyé nàìjíríà náà dáa ìfà náà dáa mẹ́ ọlọ́run ọlọ́run gbogbo àwọn àlùfáà wọ́n ti lálẹ́ kíámà àwọn tí ń sin wá sí òdodo lókè pẹ̀ banisọ́ wọn màíyà rẹ ìwà pẹ̀lú ọlọ́run rẹ tó wọ́n wà pẹ̀lú ẹ̀dá banisẹ́ fún wọn kàánà mọ́nú wọn àwa náà kà mú wọn ọlọ́run ọlọ́run gbogbo ibi tí wọ́n bá kálukú wájà gbogbo tí bá kálukú wájà tá fẹ́ travel ń travel lọ ọ̀pọ̀ lé ní o ń lọ ní o àwọn àwọn táwa lé náà Ramadan ọdún yìí ṣe ní rọmọdánù olóyin bá ní ṣe ní rọmọdánù olóyin ẹ̀ẹ́ bá ní ṣe rọmọdánù ọdún bá ní ṣe rọmọdánù olóyin Ramadan olóyin wọ́n láà pé àwọn èèyàn fi oyin tẹ́ wa lọ́rùn ní rọmọdánù àwọn èèyàn fi oyin táwọn bàbá lọ́rùn ní rọrùn àwọn ẹgbùpọ̀ wọ́n kó oyin wá wọ́n kó oyin wá ni olè ọlá ru oyin wá olè ọlá bí ìṣe sí wọ́n ru oyin wá ni wọ́n ru oyin wá rẹ̀ gẹ́gẹ́ wọ́n ru oyin wá ni bàbá wà m bàbá wà m àná tó ń tiẹ̀ wá lánàá oyin rẹ̀ gẹ́gẹ́ oyin ni ó wọ́n rù fáwa wọ́n rù fáwa bá kọgbà àmì náà rú ti wá àmì náà tó rú ti wá mo ní ah, ọdún ọdún olóyin ni ọdún oyin lọdún yìí bàbá wa mú tẹ̀tún sí gangan dáàsà wọ́n sí gangan dáàsà láì mọ̀ láìkì ìgbín wọn mọ̀ láìkì ìgbín àpò náà fi gbé wá lánàá àpò owó ẹrú ìgbín apinnu wá wọ́n wù fẹ́ mi wọ́n gbà fún bàbá wọ́n gbà wọn yà wọ́n fà mo ní ẹsẹ̀ mọ̀ kí mọ̀ ń jẹ̀gbìn tó lẹ́sẹ̀ máa wà ń jẹ̀gbìn ẹ fún mi ń gbèrí ẹ fún bàbá wọn náà kàsá ti rà àwọn kan ní pé máa ní ẹlọpọ̀ a àkàrà wọn kó lọ wọn láìkì gbé yìí wọn láìkì ẹgẹ ìyẹn sọ pé ọmọ àràgbé fún mi o oníkọ́ owó kọ́ máa rà gbé wá o ìtọ́jú ìpínlẹ̀ ọ̀rẹ́ o sọ pé kó ń sọ fà tí a kó wá ní ìdọ̀gbọ́n sọ fún ẹkọ̀ wà ràgbé fún ìlú o lè má jẹ́ o wọ́n lè gbé wá tó mẹ́ jẹ́ o lọ́ra kan ní àmú bàbá wa mọ̀ ń gbìn wá lánàá ọwọ́ abú àsìkò láti dọ̀dà fún yìí wọ́lá ní ọlọ́run wọ́lá tóbi ó tún gbé gami náà wá o abúlọ̀ balẹ̀kẹ́ọ́lá rọ̀mùdánà yìí bá ní sí rọ̀mùdánà olóyìn olóyìn kó wá olóyìn olóyìn láhọ́rọ̀ ọ̀dágbọ́ àtà ìlàbìlà tó àkàrà àwọn bìyàmú dé ọ̀rọ̀ nípa mọ́ọ̀dùlù kùlóòbì àwọn ìṣọ́ta àgbà wà sí lọ́la ní sẹkẹtẹ́ríà wà sí sẹkẹtẹ́ríà lọ́la o sẹkẹtẹ́ríà olè sẹkẹtẹ́ríà ní eléyìí gan nílé ìgbìmọ̀ àwọn lọ́balọ́ba wọ́n ní dr ọlọ́nà tún níwà sí lápẹ̀tẹ̀ lọ́la lọ́dọ̀ àfáwà ìmọ̀rólé ọ̀làlàfẹ́ àìhá o ọ̀làlàfẹ́ àìhá o ọ̀là ní lọ́la níbi níbi babalá kú oríire ọ̀làlàfẹ́ àìrú ọlọ́nkan lọ́la níbi lọ́la níbi lọ́la ó nítàn lórí ó nítàn lórí ẹ̀rọ